I ọlọ́run ọba o orun yẹn ṣe lẹ́ńkẹ́jọ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú hmm. ohun tó bá dáa hmm. I think I'm online already. Okay. hallelujah ẹ má bínú ẹ má bínú ẹ má bínú kristi ah mụ dẹ̀ ńlá ala lọ àlá yẹn mi ọpẹ́lọpẹ́ ayé ibà pàràwọ̀ mi jẹ́ ẹ́ àná pẹ́lọpẹ́ Jésù wọn bá má jẹ́ kí n rí programu yìí ṣe oorun yẹn dẹ̀ ń dùn lọ sìn ó dẹ̀ ń dùn lọ sìn ọmọ àlè ní gàrí o ọlọ́run ọlọ́run hundred ọlọ́run ọmọ àlè ni gàrí àtomi gbóná gàrí ni mo mú o gàrí olómi gbóná ni mo mú o mo dẹ̀ ń fa ọrùn yẹn lọ torí ẹni mi ṣe lọ mi ṣe lọ sí kinní o wọn fẹ́ kí n ṣe prógráàmù irọ́ lẹ̀ ń pa èmi tó yẹ pé mi pẹ̀lú yín lájọ lẹ̀pọ̀ ni àjọ glue papọ̀ ni <laughs> bẹ́ẹ̀ ṣe ń ṣọ́ mi lọ́wọ́ lèmi náà ń ṣọ́ yín lẹ́sẹ̀ ọlọ́run ọlọ́run gbọ́ na irọ́ you dey pass pass pass pass pass pass pass pass ọlọ́run ẹ̀ka lẹ́ ẹ̀ka bọ̀ ẹ̀ka bọ̀ ẹ̀ka bọ̀ ọ̀sẹ̀ ká ṣe program yìí ni ọmọ àlè ni ohun tó rẹ̀ mí tẹ̀yìn ah ó rẹ̀ mí tẹ́nà mi ò rí welcome back welcome back welcome back gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ jí mi tẹ́ ẹ jí mi ṣẹ́yìn náà ṣé wọ́n sọ pé kẹ́yìn náà máa sùn ni hmm, what can fa what cause that eh? Ah, mommy, mommy, mommy, where are you? Mommy, boy, be. Mommy, ẹ bọ́ ibẹ̀ a boy, be, a boy, be, a boy, be. Let me show you What is going on? Why can't I get my order? Hello, hello, hello. Ìdòwú ògbó àbíkèrè létí ó bá ń sùn lọ a sì máa lówó ìdòwú ògbó àbíkèrè létí ó bá ń sùn lọ a sì máa lọ́lá ìdòwú ògbó ṣẹ́rí tó yẹ pé àwọn bàbá mi náà kọ́kọ́ wọlé báyìí hundred program yìí ti ṣe program yìí ti lọ. Òkítọ́láni Ìdòwú Ìdòwú Ògbó àbí kèrèlé tí bó bá ń sùn lọ a máa lọ́la ṣe rí i pé mò ń kọrin fún yín sà ẹ káàbọ̀ kọ́sọ́mà dáadáa ni ẹ̀yin lẹ́sẹ̀ mi lọ́wọ́ ẹ̀yin lẹ́sẹ̀ mi lọ́wọ́ lórí prógrámù yìí kọ́mẹ̀ntì ni mo kọ́kọ́ rí I'm so so blessed I'm so so so blessed. Adebiyi Adewumi, hallelujah, my prince. Hallelujah, my prince. Gbogbo yín ni mo ni mo ló yẹ kí n kí n kí n kí n dá kí n dá lẹ́jọ́ o torí ẹ̀yin lẹ jí mi o. Ọmọ àlè ni gàrí gàrí téèyàn bá mu pẹ̀lú omi gbóná. Omi gbóná lèmi fi mu gàrí ọmọ àlè ni. Tí mo tí mo já sí báyìí. Ah. orun yẹn dẹ̀ ń dún lọ fìn ó dẹ̀ ń dún lọ fìn ó dẹ̀ ń dún lọ fìn mo dẹ̀ rí tí mo dẹ̀ tún faṣọ bóra dáadáa ṣó dáa bẹ́ẹ̀. jésù wo ẹ̀yin tẹ́ fẹ́ atẹ́gùn yẹn sí mi atẹ́gùn rẹ̀ lè fẹ́ sí bí ẹ̀fẹ́ kí n ṣe prógráàmù yìí ìrọ̀lẹ́ pàmí pẹ̀lú ìjọ ńlẹ̀ pọ̀ ni. ee dádì mi adésínà God bless you sir how are you. Nice seeing you. Nice reading from you, sir. Ẹ kú iṣẹ́ Olúwa agbára dọ̀tún Christi. Jésù Kristi. Ìmísí Ọlọ́run ò ní fi yín sílẹ̀ láṣẹ Ìdùmarè. Àjọ máa ṣiṣẹ́ ìgbàdé ọlágbàdé ìgbàdé ògo ni ẹ̀hẹ̀m ti rí ṣe rí àwọn Facebook yìí gan nǹkan tó ń dálẹ̀ nínú nǹkan ló pọ̀ jù ṣé kò yẹ kí n kébì mi náà náà tí mò ń ṣakọ tí mò ń fọwọ́ kan ṣiṣẹ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ mi méjì kí lọ́lọ́run fún mi ní méjèèjì sí i mo ti wà ń bí mo ti wà ń bí ìgbà yìí láàárọ̀ tó tẹ̀sẹ̀ wà ń jí mi nígbà tá a ti léètì one hour ẹ wo ti Jésù mọ́ mi lára kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀ àbúrò yìí mà ni mo jẹ́ dìndìn ẹ wo ti jésù mọ́ mi lára ọmọ yìí ni mo jẹ́ o gbẹ̀ngbẹ̀ngbẹ̀. You're welcome, you're welcome, you're welcome. Hallelujah. Agogo Ìgbàlà. God bless you, sir. Ah, Àyìnà kẹ̀kẹ́ láhùsá ló ti wá. Kẹ̀kẹ́ láhùsá ló ti wá. I kẹ̀kẹ́ láhùsá ló ti wá kẹ̀kẹ́ láhùsá ló ti God bless you, God bless you, my mummies, my daddies, my aunts, my uncles, Sawawu Dede, dem dem gbogbo boy? God bless you. I love you all with the love of Christ. Thank you, thank you, thank you all. for your spiritual and moral support. Thank you for supporting my ministry. Good evening there. Good morning, good afternoon, good day. This is your host, Lady Evangelist Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty, the only evangelist that has no frontier, uh, a strong voice for the voiceless, a daughter to many daddies in CCC that wọ́n tí wọ́n fi ọwọ́ ọlá tí wọ́n fi ń gbá wọn lójú eh, ìyà kúkú ní jẹyìn gbé hmm, òun náà la ṣe ṣe program tí a ṣe lẹ́ẹ̀kan yẹn nípa your calling eh, ìpè yín ò ní bàjẹ́ lórúkọ Jesus Christi. Uh, many people they don't uh, understand me or they just want to be relevant. Amen. They just want to be relevant. Kẹ́ olùnílé mi ò yí olùnílé wa ò, ẹ ẹ agogo ìgbàlà Eh? mo ṣe ṣọ̀kí eléjò ṣé bá ṣe ń jò nìyẹn agogo ìgbàlagẹ olù nílé mi o ṣọ̀kí ṣọ̀kí ṣọ̀kí ṣọ̀kí ṣọ̀kí ṣọ̀kí jésù jẹ́ kó lù nílé mi o yí olù nílé wa o agogo ìgbàlà agogo ìgbàlà yí olù nílé wa o hallelujah hallelujah hallelujah hallelujah welcome back welcome back i'm sorry forgive me for being extremely late ah mo dẹ̀ ń sun oorun yẹn lọ mo dẹ̀ ń lálàá mo dẹ̀ ń lálàá mo dẹ̀ ń jẹ fàájì yẹn lọ màámi ìtùnú ẹbọ ibé ẹ̀yin tó yẹ ká ẹ hmm? Lisa Hmm. Daddy gbogbo yín tó yẹ ká ẹ jí mi ká ẹ ti pè mí ó yẹ kó yẹ lọ mẹ́sẹ̀gì anyway mo ti ẹ pa volume kìíní náà ẹ jẹ́ ká fàdúrà kékeré ká fi bẹ̀rẹ̀ torí pé ẹ síwájú ohun gbogbo àdúrà òun lọ́pàá kírísítẹ́nì ẹ ká gba àdúrà Jehovah Jésù Kristi Michael mímọ́ sí Ọlọ́run ìyanu oníṣẹ́ kété tí kì í jẹ́ kí iṣẹ́ ọwọ́ rẹ̀ kó dìbàjẹ́ ọba tó ti mọ wákàtí yìí tó ti mọ̀ pé yóò wáyé tó ti mọ orí kọ̀ọ̀kan tí yóò bá wa pé lórí ètò yìí ìyàngàn ọlá fún orúkọ yín à tẹ̀síwájú. Si níwọ̀nba ọ̀nà tí èmi àti àwọn bàbá mi àti ìyá mi tó wà lójú fọ́nrán tí a mọ̀ láti fi gbé ọkọ̀ ìgbàlà náà tó ń mì sọ́tún tó ń mì sósì nítorí ìfẹ́kúfẹ́ ti ara bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ wá gba àkóso mo wá sí iwájú yín mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ fẹ́ẹ́ ẹ yà sí mímọ́ àyíká àti àyídà mi ẹ sí mímọ́. mo ní gbogbo afẹ́fẹ́ tó ń fẹ́ ní ìṣẹ́jú yìí mo ní kí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa mo pa láṣẹ fún gbogbo ẹ̀yin òmíràn tẹ́ ń rìn lọ ní ìṣẹ́jú yìí ní agbègbè yìí mo ní kí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹ̀mí káràkátà tí a kò rí nínú oore ọ̀fẹ́ Jésù Kristi mo ní kẹ́ gbọ́rọ̀ Olúwa kẹ́ tẹríba ẹ̀mí ìkálòlò mo ní kó tẹríba kó gbọ́rọ̀ Olúwa torí pé Olúwa kò fún mi ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ẹ̀mí ìgboyà. mo ń lọ nínú ọ̀rọ̀ rẹ gbogbo agbára òkùnkùn ẹ bá mi ṣe wọ́n mọ́ṣẹ́ tá a bá rí agbára kágbára tí ká kò rí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó fẹ́ dìde ogun sínú àgọ́ ara mi iná ọ̀run kó máa jó wọn ẹ̀rù ahọ́n mi lágbára ẹ wó mi palẹ̀ kẹ́ tú mi mọ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ wó mi palẹ̀ kẹ́ tú mi mọ́ bàbá ọmọ ẹ̀mí mọ́ ẹ wó mi palẹ̀ kẹ́ ẹ tún mi mọ́ bàbá ọmọ ẹ̀mí mọ́ ẹ wó mi palẹ̀ kẹ́ ẹ fi ẹ̀jẹ̀ Jésù Kristi kẹ́ ẹ fi gbé mi dìde ẹ̀mí mi yè sí mi ẹ fún mi ní agbára àṣẹ ọ̀rọ̀ bí mo bá ṣe ń sọ bá ṣe ń gbé tí àwọn ọ̀tún àwọn bàbá mi àti ìyá mi wọ̀nyí wọlé kó má ṣe gbà tòsí jáde kó má ṣe kan létí wọn ká jùmọ̀ pọ̀ ká jọ gbéṣẹ́ ìjọba mọ́gà kí ògo ẹwà àárọ̀ kó padà sínú ìjọ mímọ́ gbogbo àwọn agbára tí a kò rí nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Jésù Kristi gbogbo àwọn agbára tí a kò rí nígbà tí ẹ sọ pinnu ní ọkàn yín wípé ẹ̀yin yóò gbé ìjọ mímọ́ kalẹ̀ tó ń rà tó ń tà tó ń dìde ogun tó ń dọdẹ lórí ìjọ mímọ́ mo ní kẹ́ máa kú dànù mo pa láṣẹ ni mi ò dá lábàá ọmọ aláṣẹ ni mi mo sọ̀rọ̀ ìtúdè sílẹ̀ fún gbogbo ọkàn tí a ti dè mọ́lẹ̀ máa gba ìtúsílẹ̀. mo sọ ọ̀rọ̀ ìṣelógo sínú ilé gbogbo ayé àwọn tí a ti lò ní àlòpàtì èlì nínú ìjọ mímọ́ mo ní kẹ́ máa rógo yín lò gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ́ ti ṣiṣẹ́ ṣiṣẹ́ nínú ìjọ mímọ́ ṣùgbọ́n tí àwọn kan tán lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fẹ́ sọ yín di ẹni tí kò mọ̀ ṣe mọ́ tí wọ́n fẹ́ máa gba omijé lójú yín ní ọjọ́ alẹ́ mo ní kẹ́ dìde kẹ́ búyọ nínú ọláńlá ọláńlá Jésù Kristi àṣẹ ọ̀rùngùn kò yí padà Jésù àpáta ìgbàlà àmín. àmì lẹ́yìn àmì àmì là rí àmì là ló máa ń farahàn àmì ìtúsílẹ̀ kó lọ sínú ilé ayé bàbá wa ẹni tí a mọ̀ lọ́wọ́lọ́wọ́ tí mò ń pè ní uncle Friday Emmanuel Friday mo bí iná ọmọ Bíléwù ọmọ Samuel Bíléwù ọmọ ọmọ Àlàkẹ́ ní Mẹ̀kọ gbogbo ogun tó yẹ ká gbogbo kìnìún tó yẹ ká ẹ fà wọ́n ya pẹ́rẹpẹ́rẹ kí àmì kò fi ara hàn fáyé rí Jésù Olúwa wa àmín hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah, hallelujah. Welcome, welcome, welcome, welcome. Yes. Iṣẹ́ náà ti dé. Oníṣẹ́ tí kìí jẹ́ kí iṣẹ́ ọwọ́ rẹ̀ kó di ìbàjẹ́. Kó dìde kó gba iṣẹ́ ìṣe ní àṣálẹ́ yìí. Kélé kó má jẹ́ àsọkẹ́yìn fún mi. Gbogbo ọwọ́ kọ́wọ́, gbogbo ojúkójú tó bá fẹ́ wò mí ní àṣálẹ́ yìí ogun ọ̀run kò bu ìfọ́jú lù yín bẹ́ẹ̀ ni Prince Adegbese Adeleye I you from that device there God bless you we are going to Imeko we have to there are some things which We, most of us, we don't know. Yes, you are just a member of Celestial Church of Christ, but you know nothing. That is why I just feel, I feel pity. I pity so many youths and so many hypocrites ẹ̀yin tí a kò mọ̀ nínú ìjọ mímọ́ you want to be relevant kán ba lè rí yín wípé tí àwọn kan lè ń ṣe ẹ wá sórí program mi ẹ wá máa kọ rubbish. téwúrẹ́ bá bojú ẹ̀yìn ó máa ń fi èpè fún elépè ni o ìrere kẹ̀dẹ̀ nìyí kò lórí aburú àgbẹrùkà oríire ní tèrèrè oríire lórí mi ẹni ṣẹlẹ̀ pé mú bí wúrẹ́ bá bojú ẹ̀yìn ó máa ń fi èpè fún elépè ni. gbogbo àwọn èébú tẹ̀ ń bú mi kò dùn mí ẹ̀yin náà mọ̀ pé bá mi nílé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ẹ̀yin youth ọ̀rọ̀ mi ti ń wọ̀ yín létí pé kẹyé máa wá ṣẹ́ ìpè fún mi torí mo ṣe padà fún yín orí ìkúnlẹ̀ ni mo ti ń dá padà fún yín pẹ̀lú aṣọ òdì because ẹ̀ẹ̀kan lè máa wá kẹ́ máa wá ṣépè nígbà tí mo bá parí program tán tó bá ra data fún yín most of you ẹ lówó tẹ máa fi jẹun ẹ ń lo ẹ yá hotspot lò but what you don't know ẹ má máa ja ìjà gang fights in this celestia ẹ mọ nǹkan kan. èmi náà mọ nǹkan kan o ọlọ́run nìkan ló mọ̀ o ṣùgbọ́n mo sì mọ díẹ̀ jù yín lọ and as many as ẹ̀yin olùṣọ́ àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀ àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ rò pé ẹ ń jà fún ìdílé ọ̀ṣọ́fà ṣé wọ́n mọ̀ yín ṣùgbọ́n ká lè sọ pé mi náà sọ̀rọ̀ you will come tàbá tí mo bá ṣe program lọ́wọ́ ẹ̀ ní wá síbẹ̀ kẹ́ comment but tí bá ti lè share ẹ̀ inú forum tẹ́ bá wà ẹ máa ṣẹ́ ìpè fún ìrandíran yín èmi ń lo ògo yín mọ́ ògo mi ni o bẹ́ẹ̀ ṣe ṣẹ́ ìpè yẹn ẹ́ wàláìtàláìsí wọn bí láìlẹ̀ àti wà mo fi pẹpẹ méje òkè méje ilẹ̀ méje àtùpà àkọ́kọ́ fìtílà àkọ́kọ́ tá a tàn nínú ìjọ mímọ́ mo fi ṣe ẹlẹ́rìí mo ń lo ògo yín mọ́ ògo mi bẹ́ẹ̀ bá gbẹ ṣe ń ṣe ẹ̀rí pé mo máa ń da yín lóhùn mo máa ń sọ̀rọ̀ burúkú fún yín mo fi ń lo ògo yín mọ́ tèmi ni ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ gbọ́ lásìkò torí tẹ́ bá gbọ́ ẹ ní rí ògo ọlọ́run láyé mi kò ní yé yín. ta ló sọ fún yín pé mo hate ìdílé ọ̀ṣọ́fà ta ló sọ fún yín pé mo attack ìdílé ọ̀ṣọ́fà téèyàn bá ṣí company kan àbí tí àwọn kan wà tí wọ́n ń ṣiṣẹ́ níbì kan bóyá kí n lò bẹ́ẹ̀ tí nǹkan kan ò bá dáa níbi iṣẹ́ tí ara dẹ̀ ni àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ ariwo ta ni wọ́n máa ma pa tán bá dénú ilé wọn olórí ibi iṣẹ́ wọ́n lè sọ pé ẹ ẹ mánéjà yẹn tiẹ̀ tiẹ̀ ti pọ̀ jù ṣùgbọ́n instruction ni mánéjà ń gbé ló ń carry out nǹkan tí kò yé yín nìyẹn I don't hate the Oshofa's family. I don't hate them. On the contrary. Sherry, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún mi to differentiate between hating somebody, envying somebody, and being pissed off. When you love somebody and in tẹ́ni yẹn ń ṣe, wọ́n máa ń fẹnukùn fẹnukùn. Ọlọ́rọ̀ kẹ̀dẹ̀ nìyí, wọ́n ní abetí dídi. Bí mo ṣe wà yìí, nǹkan táwọn èèyàn ń sọ mi ò lè gbọ́. Ẹ̀yin náà lẹ máa gbọ́. nǹkan tó fa ọ̀rọ̀ mi yẹn tẹ́ máa sọ pé mò ń àtàkì ìdílé ọ̀ṣọ́fà mò ń àtàkì ìdílé ọ̀ṣọ́fà ṣé lè bàbá mi ni ṣé bàbá mi lọ́lọ́run pè ni ṣé àwọn ọmọ ọ̀ṣọ́fà lọ́lọ́run pè. èmi ti fún wọn ní guidelines kò sẹ́ni tí ò tí ì bú bàbá mi nínú mọ́sọ̀fẹ́ yín non quote and unquote quote gbogbo ẹnu ni mo fi sọ non ẹ̀yin tẹ́nì kankan ò bí ẹ máa wá sórí péjì mi ẹ máa wá bú bàbá mi ẹ máa bú ìdílé mi ẹ ṣe kinní kan ẹ ṣe kinní kan ẹ rò pé ẹ ń gbèjà ìdílé ọ̀ṣọ́fà pé mo hate wọn why am I attacking the ọ̀ṣọ́fà's family who are the ọ̀ṣọ́fà's family are you not one am I not one is this boat we are all in Is it not our inheritance? Nǹkan tí kò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. àánú ni mo rí gbà iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ tó lágbára púpọ̀ ni o àánú ni mo rí gbà tí ọfà ní kí n sọ ni tójú oorun tójú ayé ṣùgbọ́n ó ní kìkì ojú lèmi máa máa fi rí mo kàn èèyàn lè ṣe kéèyàn má fi ilẹ̀ wá sẹ́ẹ̀sẹ̀ ṣùgbọ́n ẹni tó ń pa mí mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé ó ń ṣọ́ mi ó ń ṣọ́ ìgbésẹ̀ mi kémi má bàa fi ẹsẹ̀ gbá òkúta hallelujah ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín ohun tẹ́ ẹ mọ̀ nínú ìjọ mímọ́ ọlọ́run ń gbé wá fún yín on a platter of gold and instead of you non-entity to give glory to Jehovah olùmọ̀ ah àwa kàn tiẹ̀ wà níwájú ni àmọ́ nǹkan tó wà lẹ́yìn ilẹ̀kùn èmi náà kọ́ ọ àánú ni mo rí gbà ẹ tó bá ń wá ìṣe Jerusalem yóò máa rí ojú rere Olúwa Ọlọ́run Olódùmarè èpè tẹ́ bá lè dá nìkan pín nínú ìdílé yín òun ni kẹ́ máa fi sílẹ̀ nínú any forum tẹ́ bá ti rí post mi ọ̀rọ̀ àgánámàṣà tẹ́ bá lè dá nìkan rán nínú ìdílé yín òun ni kẹ́ ẹ sọ sórí program mi níbi tẹ́ bá ti rí níní any forum. You are just You are blind. You've been blindfolded by what you think you know. Ẹ̀dẹ̀mọ́ kọ̀kọ̀. Sherry Tosho, Sherry Demola, they are just using you. Àwọn méjèèjì ẹ̀ pàtì wà láàrin wọn. ṣe rí bàbá tó wà láàrin yẹn olúwa ọlọ́run ọba elédùmarè nìkan ló ń gbé ẹ̀mí ẹ̀rọ ìyẹn òkú mi jímọ̀ yìí àárín ẹ̀gún paramọ́lẹ̀ ṣèbé ló ti ń jẹ ló ti ń mu lójoojúmọ́ gbogbo àwọn tó yí wọn ká pátápátá. Pata, pata pátápátá pátápátá ni mo sọ mi ò dẹ̀ with boldness ni mo ń sọ. ojú kan ló kọpọ ọ̀pá kan wo kan yọba tí sọ̀rọ̀ dòótọ́ ẹ̀rù ẹ tó bá ọ a ti sọ bàbá yìí di egungun sí yín lọ́rùn kólókóló tá a so má já ni. ajá ò gbọ́dọ̀ jẹ́ kò dẹ̀ gbọ́dọ̀ sọnù àfìgbà tí àsìkò Elédùmarè bá tó. ẹ pé bẹ́ẹ̀ ṣe ń rò kó máa kú máa kú kẹ́rẹ́kẹ́rẹ́ two years three years four years, five years, six years, ten years, and so on and so forth. Be very, very careful. Tonight, we are going to discuss about An unscriptural activity that has been going on in Ìmẹ̀kọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ mọ̀ ṣùgbọ́n àwa tá a mọ̀ ló pọ̀ jù ẹ̀ ìròyìn tẹ́ ẹ̀ sanwó fún lélẹ̀ it's been going on for years with no elders to put an end to it. Yeah. With no elders to put an end to it. Who is the pastor in Celestial Church of Christ? Who is the head? Who is running Celestial Church of Christ? Tosho, EMF, àbí this guy tí wọ́n pè ní brother Demola. This Demola and uh, Tosho, they are into a big pact. The winner takes it all. ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣọ́ra. ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Redeem Christian Church of Christ. uh, of God, RCCG, uh, Redeemer uh, Christian Church of God ẹ wo nǹkan tó ń lọ ń bẹ̀. the life of uh, wigwe àbí ṣebí wigwe náà pè ẹ wo ogun tó bẹ́ sílẹ̀ sìn láàrin eh, the the person in charge of um, city of David àti bàbá wọn di dadiji o wọn ṣẹ̀rí tí ọlọ́run bá ṣetán láti ah God bless you ìlú yọ̀mídé orúkọ yẹn ni mo ti ń try ìlú lórí mi wígwe wígwe ó yá wọn ní ó bá wọn hmm, díìlì yẹn fifty billion mo máa sọ báyìí mo máa sọ báyìí máa sọ I don't want to go into that deep detail but apart from that two two weeks before kí wígwe tó kú ó tún gbé another hundred million sílẹ̀. Si Is it million or billion? Yeah. Come after run rọ́ọ̀nù City of David. Wọ́n tún fẹ́ ṣe ilé, wọ́n tún fẹ́ ṣe tán. Wigwe òun ló ń sanwó àwọn choristers ló ń sanwó cleaners ló ń most workers there. Ìyàwó ìlú mọ̀ ìlú Yọ̀mídé. Which ṣe sixty eight which she they shouldn't have done because church in here, wing in here, city of David yẹn ni wigwe lọ bàbá Adébóyè wá wò pé ah ọbẹ̀ ti sọ ní custom wigwe tó kówó sílẹ̀ ó ti kú ó fẹ́ wá gba city of David lọ́wọ́ wọn. ó ní kí ìlú Yọ̀mádé kó ṣe kí ni kó kúrò níbẹ̀ òun fẹ́ ṣe kí ni òun fẹ́ gbé ọmọ òun wá síbẹ̀ it's all over the tabloids it's all over the tabloids mo kàn fi yẹn ṣe sample ni nǹkan tí èyí jẹ èyí ò jẹ tí àbúrò mi ọmọ dáadáa ọmọ bíi pando ọlátọṣọ matthew ọlátọṣọ matthew ọṣọfà. ó dẹ̀ kọ̀dí síta ó ń tọ̀ sínú ilé ó gbé ògo iṣẹ́ bàbá bàbá ẹ̀ ó ṣe kíni ó gbé fún Dẹ́mọ́lá ẹjọ́ fi play card. ẹni tó bá lérò tó pọ̀ lẹ́yìn ló máa tèkì sí ti pásítọ̀ ẹ hàn pé àbúrò mi ni mò ń pariwo ẹ fún yín látijọ́ ẹ tèmi yé mi. ibi tí tọ́ṣọ́ wà mọ̀ ọjà Michael. Oh, it is well. Yeah, I, I, I jẹun tó ni. Oh my days. Well, no problem. Olúwa mọ Olúwa mọ gbogbo ẹ̀. Èyí tó máa bá wọn gbé dọjọ́ alẹ́ Olúwa Ọlọ́run bi Lédùmarè á bá mi pèsè ẹ̀ fún I might come out tomorrow again We are going to do another very healthy chit chat tomorrow noon. Very healthy one. On how to handle this situation tó lọ ní Nàìjíríà ẹ̀dẹ́ká gbìyànjú náà sẹ́gbẹ̀ kan. Ọlátọ́ṣọ́ Matthew ó hùwà ọmọ àlè. Àá ah. inú wo ni ìbá máa about ẹ? Ẹni Any talk pè down, Dàmọ́lá. ẹni tó ń lò tó rò pé you think you are using him but o ti gbẹ́ eyín ẹ̀ débi tó ti ṣe ṣóńṣó. tó bá mọ ibi tó ti báṣẹ́ lọ dé lára ẹ̀. You can't withstand him. You can't. It's all right. Don't worry. It's all right. I understand. ó ti pa gbogbo àwọn àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ tẹ́jọ jẹ́ ọ̀ṣọ́fà ó ti pa wọ́n sáyé Who is the pastor in Celestial Church of Christ as we speak? Who has the final say when it comes to Basilica's activity? Who controls, let me say, 68% of youths in Celestial Church of Christ today who controls 79% of shepherds in Celestial Church of Christ of today. sure. you are losing it. And you've lost it already. Yeah. Nitori Kini, ni? Àlejò tó fòru wọ̀lú. àlejò tó fi òru wọ̀lú tó dẹ̀ mọ bí tí ẹ̀sìn òkú ìyá àgbà afọ́jú sí tó mọ bí tó kọrí sí tó mọ bí tó kẹsẹ̀ sí olórin yẹn kọrin yẹn ó ní ilé ló ti bá ẹ lọ to tó lọ sájò tí ò ọ̀tá òde tó bá níyà abá ẹ̀jà wá ti mọ̀ á ti fẹjọ́ ẹ̀sùn fẹ́ni tó lè sọ fún ẹ ọ̀tá alẹ́ ló bà mí lẹ́rù o bí eṣinṣin tó bà lè ní kínní ni o ò ṣòro pa àti o bá gbà púpọ̀ inú àrùn ẹ. bọ́lọ́run bá fìwà yín dá yín lẹ́jọ́ ẹ jọ̀wọ́ ẹ má fi kanra mú mi. The disease that terminating Celestial Church of Christ is torture, but the thorn in EMF's flesh is this Damola guy. He is controlling over 80% of Celestial members. ajá kì í gbó kéyìn ẹ yọ ó ṣèwọ. is controlling over. sórí gbogbo àwọn bàbá tí wọ́n ń fìyà jẹ tó rò pé eléyìí ò control Nàìjíríà nìkan gbogbo diaspora abíyá ẹ̀ ló wà kò control àwọn Yorùbá nìkan I tell you take my word for it go and do your research tí ò bá rí bẹ́ẹ̀ pàjá fún mi màá jẹ́ pàjá fún mi èmi Olúwatóyìn màá jẹ́. nígbà tó ń fi ìdílé ẹ tó fi ta tẹ́tẹ́ all in the name of you must be there. níbi tí Celestia délé ní èmi ni mo pa nírọ́ What you know is what you know. What I know is what I know. Tí sáfíìsì bá ń lọ ní mẹ́kọ, Démọ́lá non ń ṣe tiẹ̀ náà lọ ní sáìdì kan pẹ̀lú àwọn group tó kó He happens to be the coordinator says the tenure of late Pastor Alexander Abiodu Bada. Àwọn tí wọ́n ní vision nìyẹn. Tó bá yẹ wá kó ṣe ẹ kúrò bẹ́ẹ̀ ni ìkúkú ẹ̀ síbí. Ibi tẹ́ ti máa ń ṣe orí burúkú leléyìí. Nǹkan tó wá kọ síbí ìbà òfò ló máa ṣe so wá ìgbà tó ti mọ̀ pé mo fẹ́ take a decision tèmi what concerns you about what i'm saying go and die lọ kú dànù lọ ṣòfò dànù. omi ìrẹsì tá a bá sè tí a bá fọ dáadáa tá a bá fẹ́ kó gbẹ mọ́ a máa ń dànù ló máa ń ṣòfò dànù ni a máa ń da omi ẹ̀fọ́ dànù ni lọ ṣòfò dànù. So, ó surface, sí meko. ní after the second uh, anointment tí pastor Muibi yìí náà tí wọ́n ṣe fún àwọn èèyàn. It was said that a certain woman was under protection ààbò ní k international headquarters. Baba Ajose, Abraham Ajose was then the Olusho, the shepherd ní k the sick woman was taken to Imeko. She ended up badly. She lost her sanity. She was left to wander away till date. Nobody knows where her whereabouts. ẹ̀gbin wà ní ìsàlẹ̀ rọ̀fọ̀rọ̀fọ̀ wà lábẹ́ ẹni ní Celestial Church of Christ. Bro Demola mo mọ̀ pé nígbà tẹ́ ti rí fọ́tò mi wọ́n á ti súré pè yín This case of the case of this woman was buried under the carpet. Kí la ti máa gbọ́, kí la ti máa gbọ́ lẹ́yìn ikú pàpà. Pẹ̀rú nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ìjọ mímọ́. Ẹni tí wọ́n lọ mú wá, he knows nothing about. Tọ́n fi ṣe olórí, he knows nothing about ẹ̀yin lẹ́ lọ pè wá. To keep the the scandal away wọ́n bẹ́ẹ̀rì ẹ̀ àìmọye nǹkan tí wọ́n ti bẹ́ẹ̀rì dànù tó ti bẹ́ẹ̀rì àìmọye ẹ̀mí tó ti bẹ́ẹ̀rì dànù tó ti ṣòfò dànù. ọmọ oṣó tó wọlé you are welcome. Bro Demola started his own fellowship. He started grooming people and tag it as uh, Greater Tomorrow Group. ah á dáa fún yín o ade mi adéwálé adéwùnmi mi mọ wàhálà ẹ ò ṣe bálẹ̀ lọ ṣe prógráàmù tiẹ̀ lórí kínní òfò lómi ẹ̀fọ́ ṣe o. afàpótí rọrí kan kì í gbádùn oorun ẹsẹ̀ alùbàtà kì í tólẹ̀ ẹsẹ̀ alùbàtà kan kì í tólẹ̀ ọwọ́ ni labalábá máa fi ń járí wọgbó wọ́n máa wá ẹtì àti fake orúkọ tó ń lò àti bó ṣe jẹ́ gangan bó ṣe tó bó ṣe mọ́ àṣà ni ẹ kò tó nǹkan tí máa fẹ́ sí mú so kókó rí burúkú ẹ̀ kó lórí péjì mi kò jẹ́ káwọn èèyàn alálàáfíà tí wọ́n ní ọpọlọ kan tẹ́tí kan gbọ́ ọ̀rọ̀ tó máa ṣe wọ́n láǹfààní tó máa yọ wọ́n kúrò lọ́fìn ayé. This guy Demola he has an audacity of dividing um, programs into two each time tí program bá ń lọ ní mẹ́kọ mm-hmm. ẹ̀yin kàn ń lọ síbẹ̀ yẹn ni ẹ kàn ń lọ sí ni you don't know what is going on ẹ mọ̀ pé bẹ́ẹ̀ èrò ní sálálú ṣùgbọ́n oníkálukú ló mọ ibi tó belong sí each time tí pastor bá ti conduct service òun yìí náà máa kò bá Pastor forí balẹ̀ rí òun náà ń conduct tiẹ̀ ni fún àwọn tiẹ̀ náà tó ń groom jọ mo ti fi sílẹ̀ jàre uncle JD hey my darling my sweetheart ah <laughs> mo lọ́mọ ọmọ pàápàá tí wọn kì í ṣe olórí burúkú bíi tiẹ̀ Uh, àgbègbè ló wà nítòsí bẹ́ẹ̀ kẹ́ bá mi sọ wèrè yìí sínú kànga jàre gbà kí ló kọ ẹ pẹ̀lú ọkọ mi sórí tiẹ̀ pé ìwọ ń bá mi sọ̀rọ̀ ọkọ kí ló kàn mí pẹ̀lú ọkọ mò ń sọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ mi mò ń sọ̀rọ̀ mo yẹ máa save life àwọn èèyàn ò ń bèrè pé ṣé mo lọ́kọ ńlé tí ìbá ní wá fún mi olóṣì ẹ ṣì wèrè Baba la baba, ẹni fún bó ṣe sọ yẹn máa bá yí lọ bẹ́ẹ̀ ó di dọ́in o di dọ́in o ti jorùwọ̀ òrùwọ̀ dọ́in dọ́in. bàbá Mobi yìí náà conduct service ìwọ náà conduct service at the same time bí wọ́n ṣe ní bí wọ́n ṣe ń forí balẹ̀ Pastor, ni wọ́n ń forí balẹ̀ fún wọn náà níbi tó kó wọn sí. Wọ́n kì í ṣayé bẹ́ẹ̀. Àà ah, àà. Ah. Ah, Ọba ìpè méjì láàfin ìjòyè lè pè mẹ́fà láàfin. ṣé tó bá yẹ pé bàbá ẹ̀ tó bí ẹ lọ́mọ money. can you be doing the same thing? no you will not. ó dáa kò dáa eh, ẹ̀yin náà lẹ gbé wá àwọn bàbá yín náà ni wọ́n lọ gbé wá ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ dò tọmọ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ rò pé bóyá láàrin ọdún méjì ọdún mẹ́ta ó máa ó máa páì kò dẹ̀ páì. but i won't blame you tí ò bá sí ọmọ èyí tó ń jẹ́ tọ̀ṣọ̀ àbúrò mi dáadáa tó ti ṣe kíni tó ti lọ ranjú mọ́ ohun tí kò yẹ kó ranjú mọ́ tó ti lọ sáré kọjá kádàrá. ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ò lè ṣe kó má wà nínú ẹbí tó jẹ́ pé màámi ẹ bá mi block ẹ jàre wọ́n ní kí ẹ bá mi block ẹ admin tó bá wà ń kẹ bá mi block ẹ dànù tó jẹ́ pé a ti ṣe ní ọkàn lé nítorí pé ó fẹ́ jogún kógún ẹni tó bá dẹ̀ máa jogún kógún á pàtó kìtàn á hùwà burúkú. ọ̀rọ̀ máa bọ́ lálẹ́ yìí kí ni tí màmí ẹ bá mi block ẹ God bless you ma ìwà tí this bọ̀bọ̀ Démọ́lá ń hù yìí <laughs> kò sí kankan nínú ẹ̀yin bàbá yìí tẹ jẹ́ àgbàlagbà tẹ lè confront ẹ̀ nítorí kí ni nítorí pé ẹ ti jẹ dòdò ẹ lè sọ dòdò ẹ ti wá sọ pé wẹ́ kọ́ ló ń fọwọ́ mókè ṣó yẹ kéèyàn jìyà láyé kó tó lọ jìyà lọ́run gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń tẹ̀lé pásítọ̀ lẹ́yìn nísìnyí pẹpẹ mímọ́ á dáa fún gbogbo yín ìṣẹ̀dá SBJ ó máa dáa fún yín. pẹpẹ méje ilẹ̀ méje òkè méje ó máa dáa fún yín torí pé kí ni alábòsí ni yín alábòsí alábòmọ́ra alábòmọ́lẹ̀ ni yín òun náà ni gbogbo yín lẹ́ṣe ló ṣe rí bó ṣe rí fún yín. gbogbo ẹ̀yin bàbá tẹ wà lọ́wọ́lọ́wọ́ pẹ mi ò sọ àwọn tẹ ti fi tẹ ti fi ẹẹ. Eh, Eh, kí náà ti gbé yorùbá ẹ má yẹ kí n ṣe yorùbá sọ kọ́ má ní kí n wá sanwó yorùbá kí n má lọ ṣe òwe pa. ibi tó yẹ kí ẹ̀yin ọmọ ọ̀ṣọ́fà gangan kẹ́ ẹ lọ jà sí òun nìyẹn tí mo ti ń sọ fún gbogbo yín látijọ́ yìí ṣùgbọ́n ẹ rò pé bóyá mò ń bá yín jà ìwà ọmọ àlè pátápátá lẹ̀ ń hù ó mà ṣe o they got it all wrong god bless you sir mm-hmm. yes they intentionally misled the global congregation of this great church the church is turning very invalid yes Yes, yes, yes, yes, yes, yes. God bless you, sir. The system is becoming null and void. It's becoming null and void. Oro sele, o dàbí ọ̀rọ̀ Nàìjíríà ni. Tọ́ṣọ́ ni tó ti ń hùwà ọmọ pàpàlágì ó gbélé dàmọ́lá lọ́wọ́ àwọn méjèèjì wọ́n fẹ́ ṣó power tussle ẹ máa gbọ́rọ̀ níwọ̀nba ìṣẹ́jú péréte tá a máa fi sọ̀rọ̀ lálẹ́ yìí. nítorí pé tọ̀ṣọ́ ó fi búrẹ́dì twenty naira ó fi ń jù yín lójú. You think you've got it. Oh my Ó mà ṣe o. Ṣe ló yẹ kẹ́yìn bàbá wọ̀nyí kẹ́ lọ bínú kú kudan. Because ẹ fail láyé. Mi ò kí ṣe ọlọ́run ṣùgbọ́n mo ṣọ́ ẹ lè wọ pass mark náà lọ́dọ̀ bàbá God nítorí ọ̀dàlẹ̀ ni gbogbo yín ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ ó máa balẹ̀ lọ́nẹ̀ gbogbo yín láìsàn wà lára yín wọ́n láìsàn ọ̀dí ọ̀dà ní gbogbo yín lẹ̀ nọ́ọ̀sì ní abẹ́ iná. ẹlẹ́dàá òṣòfà kò ní jẹ́ kẹ́ relé kẹ́ délé kò ní jẹ́ kẹ́ roko kẹ́ dóko kì í ṣèpè ẹni tí ò bá hùwà ẹ̀ kò lè bá ṣùgbọ́n àwọn ọmọ yín àwọn ọmọ ọmọ yín ẹ ti kó bá wọn sílẹ̀ kí àwọn ọmọ yín kọ́ lóko àwọn ọmọ yín kọ́ tó lè bọ́ nínú àjàgà ìgún tẹ̀ǹtẹ̀ fi ọrùn kó yìí ah! wọ́n á má bá Jésù múlẹ̀ o. wọ́n ké kó wá kó wá kó wá preach what has he to say. What has he to say? And he's a smooth talker. bó ṣe ọmọ fẹ́ yín nìyẹn broda nìkan ló ń wọ̀ kiri bó ṣe wà yẹn broda ni òun náà ṣe ń pè ní broda ṣùgbọ́n let me bubble your brain this guy this guy Demola he used to live in Papa's house. he was in relationship with Bolanle Oshofa, the direct elder sister. To ìtàpè ní bàbá àmẹ́kọ yìí. Inú ìyá kan náà lọ jọ ẹ ní mò ń àtàkì ọ̀ṣọ́fà ìdílé ọ̀ṣọ́fà mọ́ because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn náà wù síta wọn ò dá ọwọ́ bo ihun tẹ́ ń pè ní ẹ ṣe bàbá wọn lọ́lọ́run pè ṣe bó gún bàbá wọn ní ogún bàbá wọn kọ́ àwọn náà dẹ̀ mọ̀ pé ogún bàbá àwọn kọ́ ó lè làwọn fẹ́ fi tiwọn jà jìbìtì. wọn náà ṣe ń kí ara wọn káàkiri ṣẹ́rí gbogbo ibi tẹ́ ẹ kí ara yín sí yẹn bóyá lẹ mọ̀ wípé tásìkò bá tó tẹ bá gba ẹnu ọ̀nà ọbẹ̀ kọjá wọ́n máa wọ́n máa dá ásìdì sí yín lórí ni. yá ó máa ń collect tight oh yeah ó ń collect tight ó ń gba offering ó gba thanksgiving bí dọ̀dọ̀yọ̀ ẹ̀ àìsáyà yẹn náà ṣe é ṣe nìyẹn from what I learnt nígbà míì ọwọ́ ọwọ́ àìsáyà Babátúndé yẹn tó bá ti wá sí mẹkọ ọwọ́ ẹ̀ ló ti máa ló ti máa ṣe kíni ló ti máa ra gbogbo spiritual items. ẹ ti gbógo bàbá yín dànù ẹ ti tà dànù ẹ ti taṣẹ bàbá yín dànù ọmọ ọmọ àlè nìyí tí bàbá ẹ̀ ṣí company tó lọ ta tó lọ tó lọ ta ninety ninety eight percent ti shares tó wà ńbẹ̀ tó ta fara ta just because you are beefing your own father ẹ tó bí ẹ lọ́mọ nìyí tọ́ṣọ̀ ẹ jẹ́ ká bára wa sọ. So. So, <laughs> their big brother, ti, eh, ti Bọ́láńlé yìí, ìyẹn náà wà ní Kétúmbé, tó wà ní ìcháàjì eh, uh, class card payments. What pera wọn síbẹ̀ ni, with no accountability. Owó nìkan, owó lọ́wọ́lọ́wọ́ ló jàrábà gbogbo wọn. They don't want to know about how, how this, this, this, boat is going to keep on floating in the next 20 years to come. Oníkálùkù ń grab your own now. Eléyìí ti parí iṣẹ́ gbogbo iṣẹ́ gbogbo yín ó ti parí ẹ̀. tọ́ṣọ̀ ẹni tí wọ́n fi ṣe Benzeman Benzeman tẹjọ́ ń play èyí jẹ́ èyí ò jẹ́ the winner takes it all mo ti gbé jáde síta fún gbogbo ayé láti gbọ́ nsìn kò dẹ̀ síkú kankan lójú mi orí kì í fáwọn ẹ̀dọ̀ kì í dùn gbé òtútù kan kì í mẹ́ja lálẹ́ odò èmi nìgangan inú odò tẹ́nìkan ò lè pa jẹ. Demola, Demola, and Tosho, they are trust seriously warming up to become the next pastor. What he practice he once now. Àkọ́kọ́ kọ di àlàwọn méjèèjì jọ wà. Ẹni bá jẹ lọ But Tosho oh jen koko because in koto ni amoto ni lodo. lọ́dọ̀. Ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde ni. Wọ́n kàn for now to pé bàbá ẹ̀ ló sì wà lórí àpèrè as the pastor a serious gathering of followers ó ń lọ wọ́n dẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ náà fògùn tẹ́nìdì kò sí ní ilé àfáà ni ilé babaláwo ni àrẹ́sẹ̀pa ni. Ah ah tá a bá gbọ́ pọ̀lọ tí ò jọ kọ̀ọ̀kan a máa ń jù sílẹ̀ ni àgbéjúlẹ̀ ní igi eléra ẹ fi bàbá yìí lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kọ́ lọ́run parí iṣẹ́ ẹ̀ lára ẹ̀ kò kú ní for life. If you don't know, now you know. He has gained so much grounds than torture. Yeah. When uh, HP, I just say when he passed on, I àwọn not not jọ contest to become the next shepherd, no, to become the next pastor now. Yeah. And you elders of CCC, you all know it. Ṣùgbọ́n nítorí pé àbòsí ti balẹ̀ ayé yín jẹ́. Bẹ́ẹ̀ ni kàkà kíkú má jẹ sèse. A fi ṣàwọ̀ ah Yorùbá yín yẹn Yorùbá tí mo ti ń wá nìyẹn. ẹ̀ẹ̀dẹ̀ lè jẹ́ but keep on grooming people to this boat of salvation àtiwọ́ Démọ́lá àtiwọ́ Tọ́ṣọ̀ ẹnìkankan nínú yóò lè fìdí kan bẹ̀yẹn mo mọ̀ pé máa ka kọ́mẹ́ǹtì rẹpẹtẹ lọ́la <laughs> gbogbo ẹ̀yin bàbá yìí lẹ mọ̀ but instead of you to put things right ego ó ń fight brain yín kóòtù lẹ ń lọ lójoojúmọ́ kóòtù lẹ ń lọ lójoojúmọ́ ẹ̀dẹ̀ kò sì kúrò lọ́nà ẹ jẹ́ ká láàfíà kò fẹ́ síjọ mímọ́ ó ti di ìtìjú tójú ò bá ti ẹyin ojú ti àwa àwa tá a jẹ́ ọmọ ìjọ tẹ bá tún máa lo ẹ̀ tún lọ kó sùtánà sọ́rùn ẹlòmíà kó ti gbogbo kínní wòlíì yẹn náà máa kó sọ̀rọ̀ wá tó fi lọ́yìn sísìn ẹ̀ ń lọ síwájú aláìmọ̀kọ́ pé kó máa bá yín dájọ́ tí kò kí ṣe ọmọ sẹ̀lẹ́ ayọ̀dọ̀ tẹ̀tí látọ̀dọ̀ tẹ̀tí ń lọ kí nìkan tẹ̀ ń ṣe wọ́n àjọ́n kéèsì ni. gbogbo owó tẹ lọ ń ná dànù kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tá a bá fi fọṣọ a máa ń dànù ni ilé tá a bá fi tọ́ ọmọ èrè máa wọ̀ ilé tí a bá fi tọ́ tá a bá fi kó jọ tí rí bá sẹ̀ ó máa wo ni níta gbangba I pity all of you shame woe unto workers of iniquities in celestial church of Christ almost every four months lẹ ń párẹ́dì ara yín hallelujah níwájú níwájú olùjọ́ọ̀jì mm, kí ló ń jẹ́ àwọn lọ́ọ̀yà wọn yẹn dẹ̀ ń pawó lójoojúmọ́ wọ́n ń pawó wọ́n dẹ̀ ń fi yín rẹ̀rìn what's a pity gbogbo ẹ̀yin tí rí òní kàn tẹ́ máa wá sórí tẹ́ máa wá sórí péjì mi tẹ́ máa wá sí abẹ́ program tẹ́ máa kọ tẹ́ máa kọ́mẹ̀ntì orí burúkú síbẹ̀ gbogbo ohun tẹ́ bá kọ síbẹ̀ pátápátá bó ṣe máa ṣẹlẹ̀ sínú ilé ayé yín nìyẹn títí dèrò keje àdàbí àyàfi tó bá yẹ kankan tí mò ń sọ lálẹ́ kì í ṣe bó ṣe rí nìyẹn. kò tẹ́ ẹ̀ tí ì pè mí ẹni kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀ṣọ́fà's family I don't give a fuck about Ọ̀ṣọ́fà's family but I'm still as long as I'm still in this food tá a bá pèrè ajá a máa pèrè kòkó tá a máa fi sè ká máa sọ pé ẹ ṣe ṣe ẹ̀yin sẹ̀lẹ̀ yìí gan ṣojú òtí ẹ̀ ti yín ni tó yẹ pé ojoojúmọ́ lẹ̀ ń palẹ̀ padà lẹ̀ ń lọ sí kóòtù ṣebí àwọn àwọn àwọn denominations mi ń lọ sí kóòtù wọn ṣé àwọn ẹ̀jẹ̀ ìsọfún àwọn bàbá yìí wọ̀nyí kọ́jà yẹ gbé sùtánà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀ orí burúkú tẹ́ ẹ̀ kó sí ẹ máa lọ sí church so ẹ rò pé bẹ́ẹ̀ bá wọ sùtánà yẹn gbẹ̀tùgbẹ̀tù tó wà lábẹ́ yín ọlọ́run ò rí ìtìjú lẹ̀ ń kó bá aṣọ ìbẹ́ ń wọ̀ lọ sí ẹ lè mú nǹkan jáde ń bẹ àtọ̀tún àtòsí gbogbo ẹ̀yin tẹ́ wá sọ̀sọ̀kúsọ lórí kiri mi láṣẹ Èdùmàrè ìnira ẹkún òṣè ìbànújẹ́ oh my god ní gbogbo ilẹ̀ máa fi ṣe ilé ayé gbogbo ẹ̀yin ti tọ̀ṣọ̀ lálẹ́ yìí sí ẹ máa àdé ẹ̀yin ti dààmú ọ̀la náà yìí náà máa jáde òun tẹ́ máa fi òun tí mo tí mo tí mo pín fún yín nìyẹn gẹ́gẹ́ bí ogún títí dẹ̀ràn yín keje àṣẹ ọ̀run ògo wọn kò yí padà. bàbá Adénúgà ikú ọ̀dàlẹ̀ ni bàbá Adénúgà kú ṣàrántí. lágbára ọlọ́run ọ̀pọ̀ ló dẹ̀ ṣì máa kúrú ku bàbá Adénúgà. Amen. Àṣẹ, àṣẹ, àmì àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ Èdùmàrè. They that place EMF as pastor will not will not be alive to see him go. Àṣẹ ọ̀hún kò yí padà. Torí ọ̀tẹ̀ ló bá Likishi lubade. ló bá dé, bàbá Adénúgà pẹ̀lú àwọn tó kó sí tọ̀ṣọ́ nínú mi ò mọ much but èmi fúnra mi tí mo jókòó yìí mo ní one on one confrontation pẹ̀lú bàbá Adénúgà. atẹ́gùn kan gbé nǹkan pàdé gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti EMF bàbá Denuga, ó ń bá bàbá yìí jẹ ó ń bá bàbá yìí mu ó dẹ̀ ń gbógun ti gidigidi. lọ́dún yẹn lọ́hùn bàbá Délé Àrà Baba, bàbá Ayọ̀délé ti Ọ̀yọ́ state evangelist gbogbo èyí tẹ́ ẹ rèsì tọ́ṣọ̀ ọ̀pù nígbà yẹn nìyẹn nígbà yẹn lèmi àti pásítọ̀ Mobi yìí ná láti jọ ń sọ̀rọ̀ gbogbo àwọn òrìn àjò tí tọ́ṣọ̀ máa ń rìn lóru ń gbà yẹn àbúrò mi ẹlẹ́rìn ẹlẹ́rìn ẹlẹ́rìn beni lori beni lori Solomon bọ́sìlà tó bá yẹ pé rọ ni mò pa ó ti tó wákàtí mẹ́ta tèmi náà ti wà nù Celestial Church of Christ láti ọjọ́ tí mo dẹ̀ ti wà ń bẹ̀ ààbò ìjọ mímọ́ ni mo wà fún ṣùgbọ́n tó bá gbógun tì mí ojú mi báyìí ló ṣe máa kú dànù. ẹ̀yin wọ̀nyẹn yìí bàbá wọ̀nyí tí mo dárúkọ yẹn ilẹ̀ náwó sọ́tọ̀ṣọ̀ sókè nígbà yẹn àbẹ́yìn kan pẹ̀lú bàbá Adénúgà yìí àbí tó ṣe wọṣọ pásítọ̀ ǹgbà yẹn wọṣọ pásítọ̀ ǹgbà yẹn náà tọ́ṣọ sórí pò tí ń le bọ̀ tipẹ́ ṣe ló yẹ kó rọra fi ẹ̀mí ara ẹ̀ kó fún ní ìsinmi kó má bàa kú kó tó kú ẹnìwó tẹ̀ tí kó tó kú náà ṣùgbọ́n kó má bàa fara gbàrúwẹ̀ àrùwẹ̀ ẹni kéèrè òru kó má máa lọ sẹ̀ sí ẹ lẹ́ńkùlé. nígbà tọ́rọ̀ yẹn tó dariwo bàbá Denuga deny páwọn ò mọ kankan nípa ọ̀rọ̀ yẹn wọ́n gbé bíbélì báyìí ni tó fi gba orí lẹ́ẹ̀mẹ́ta ní makoko ń bẹ nínú harvest makoko wọ́n ní pé táwọn bá mọ̀ sí bí tọ̀ṣọ́ bí wọ́n ṣe lọ pàdé bọ́n ṣe lọ lùdé bọ́n ṣe lọ pàdé tí wọ́n fi lọ nawọ́ tọ̀ṣọ́ sókè pé láti ọjọ́ táwọn ti sọ̀rọ̀ yẹn sígbà báyìí kẹ́mi àwọn kó má sí lórílẹ̀ àlàyé mọ́ àṣẹ ọ̀run dẹ̀gún gbàgàn. ẹ̀mí Samuel Joseph ó dẹ̀ fàṣẹ sí ó fòǹtẹ̀ sí it came to pass then I was having a serious fight pẹ̀lú bàbá Adénúgà yìí. nígbà yẹn he betrayed my trust. He betrayed my trust. Bàbá Denuga yìí, mo bá sọ̀rọ̀ lórí fóònù directly ni. It was during the uh, kí náà during Kasali uh, Kingsley Adeyinka àti lady yẹn <laughs> ee eh. ah ọjọ́ náà ni ìbí àná yìí ṣe rí i pé mo ti dẹ́sẹ̀ lẹ́sìn ó ti tó ṣe òbí pé oṣù mẹ́ta bàbá Bánjọ náà wà ń bẹ̀ pastor EMF Solomon Adeyinka, and the lady in question gbogbo wọn náà jọ wà ń bẹ̀ tọ́jọ jókòó tí wọ́n rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ yẹn ní bàrà nígbà tó play video the evidence video tèmi ní copy lọ́wọ́ mo dé sọ fún ọmọ ní ìtó wà lọ́wọ́ ọmọ yẹn o mo lémi náà ní copy lọ́wọ́ but fún ògo ìjọ mímọ́ màá destroy ilẹ̀ wọ́n dẹ̀ gba video tọwọ́ ọmọ yẹn sílẹ̀. Si kò lè sẹ́ni tó máa sọ pé kí ní evidence kan ṣẹlẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ mọ́sìn tí mo tún máa sọ pé ẹ màá lọ destroy I will not ọgbọ́n mo ti sọ ho àyè torí ọmọ ṣẹlẹ̀ asọ̀rọ̀ àná di bá mi ìkílẹ̀ tó mọ̀ ní tí n bá ní anything bí concrete video yẹn lọ́wọ́ again I will not destroy it màá lọ fi sí safe ní ní báǹkì ni. torí ẹ̀yin àgbàsẹ̀lẹ̀ alábùkù ní ọ̀dàlẹ̀ ní asọ̀rọ̀ ànádé bá mi ìkílẹ̀ ọ̀tọ̀ mọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó tì mílẹ̀ mo dúpẹ́ pé mi ò déédé bọ́ síta kí n sí ní sọ̀rọ̀ aràn mi ni òun ni mo ṣe fi wà láyé títí dèní ogun wo lẹ gbé ogun wo ni baba denu kí ni baba denu ga ọ̀dọ́wò lára mo dẹ̀ promise wọn mo ní kọ́ máa wọ̀rí kọ́ ṣáà make sure pé fídíò tó wà lọ́wọ́ àwọn ọmọ yẹn tọmọbìnrin yẹn mú wá yẹn evidence bíi kàkàsálí tó ti tó ti tó ti tó ti ń gán dì yẹn kọ́ má jẹ́ kọ́ ọmọ yẹn mú lọ kọ́ destroy yẹn mi ò wá mọ̀ bóyá wọ́n destroy tọwọ́ wọn ọwọ́ Solomon láti lè bẹ̀rẹ̀. I destroy that video in order to keep 666 name of shame òun lẹ́yìn olórí burúkú máa wá sórí ẹ máa wá wá sórí péjì mi ẹ máa wá sọ ìsọkúsọ níbo lẹ́yìn wà nígbà yẹn. bàbá Adénúgà pè mí pé báwo lọ̀rọ̀ tá a jọ sọ àmọ́ ní bàbá mo ní ṣe ọlọ́run ò lè bàjẹ́ kò ní tọwọ́ mi bàjẹ́ mo ní mo ti bàjẹ́ mo ní and true mo ní mo ti bàjẹ́ pé mo kí ni mo fẹ́ fi ṣe. ṣe ni bàbá yìí jáde ní the following week tó ní ọmọ kan tó pèrè lọ́lọ́mọ plenty tó wá ń purọ́ mọ́ Kàsálí pé òun pé Kasali mò lẹ́sẹ̀ ẹnìkan ó kúrọ́ mọ́ Adéyínká Adéyínká mò lẹ́sẹ̀ ẹnìkan kóun ní fídíò evidence lọ́wọ́ kò mú jáde ìgbà yẹn làwọn ṣẹ̀ máa gbà ẹni tó bá wọ pé òun fẹ́ pa ẹni tó bá fẹ́ ba fídíò yìí jọ́ náà máa balẹ̀ ayé yín jẹ́ ni ẹni tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ drop fídíò náà máa drop ilé ayé yín ní tọmọtọmọ ẹ máa sin gbogbo àwọn ọmọ yín ni. then it was typing àti ìbẹ̀rẹ̀ sí ní ṣe video, báyìí ah ara mi bù máa ṣe ọmọ sunkún. gbogbo èyí tó jẹ́ pé mi ma bájà tẹ́ ń pè mí lóríṣiríṣi orúkọ lénìí tẹ́ ń bú mi tẹ́ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí mi ẹ̀yin mọ nǹkan tèmi ti là kọjá nínú ìjọ mímọ́ ẹ̀yin tẹ́ ń pera yín ní blọ́gà lénìí tó easy fún yín. I'm not a blogger. I'm a lady evangelist. Ẹ̀mí Ọlọ́run Jehovah dẹ̀ wà lára mi gidigidi. Mi ò dẹ̀ dọ̀tí ẹ̀ mi ò dẹ̀ bàjẹ́. Òun ló jẹ́ pé kì í sì máa dúró digbẹ́. Torí ipe mí ìpè ni. Ìpè ìpè mi. Àṣẹ ti jade. Ẹ̀rí dúró lára mi agbẹ́mi ò sórí ẹṣin tuntun bàbá adénúgà ló bẹ̀rẹ̀ sí ní bláàbù ní kàsálí náà bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi òun àtàwọn group ẹ̀ God bless you thank you ẹni ọlá ẹni ọlá bá mi máa tẹ lọ́ọ̀fù yẹn kọ́ má lọ drop kìíní ẹ tó bá dẹ̀ tí àwọn akókò fẹ́ drop ẹ ẹ drop ẹ bẹ́ẹ̀ ṣe drop ẹ bá dọ́ ṣe máa yìnbọn pa àwọn ọmọ yín ní kọ̀ọ̀kan ọmọ yín àárín àrìnfẹsẹ̀ sí ẹ̀yìn náà àárín àrìnfẹsẹ̀ ṣáà ìyàwó yá asorí gbé dànù ẹ tó bá fẹ́ drop gbogbo program tí mo bá tún ṣe. I Oluwatoye have been through a lot in this Celestial Church of Christ. Protecting this iṣẹ́ SBJ work tẹ́yìn wá sọ pé mi ń bàjẹ́ tẹ ní mo àtàkì àwọn ọmọ ìṣọ́fà kí ló dé tí mo àtàkì àwọn ọmọ ìṣọ́fà ṣé bàbá mi lọ lọ́rùn pè ní kò ní dá fún gbogbo yín pátápátá. owó àánú olúwa kúrú lé ayé yín. èmi ò mọ mi ò mọ papa in person o mi ò mọ papa pé mo rí wọn lójú oṣù gbọ́n fellowship tí mo bá papa ṣe abálákùbà bá yóò bá bàbá ṣe òun ni mo sì ṣe dúró digbín kò lè yé yín èdìdì níṣẹ́ ìránṣẹ́ mi ẹ mọ̀ pé kókò rányàn níṣẹ́ ẹ rògbò máa jẹ́ kẹfà kẹfọwọ́ kàn mí. inú wa bí ni èmi náà bẹ̀rẹ̀ sí ní táìpù oríṣiríṣi nǹkan màá bẹ̀rẹ̀ sí ní táìpù màá bẹ̀rẹ̀ sí ní táìpù ẹ̀ fi bú wọn ṣiṣẹ́ gbogbo ẹ̀ ẹ̀rí dà mo ti sọ́nà. ikú kí ni bàbá adénúgà yẹn náà kú nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ gan kò sírú àtàkì tí wọ́n fún mi. nígbà tí ìjìyà ọlọ́run yẹn máa dé. mo kàn mo kàn lọ fẹ́rẹ́fẹ́ báyìí ni bí mo ṣe rí bí mo ṣe rí olódì mi nìyẹn tó tẹ́ mi so tó tẹ́ mi sórí orí orí orí orí tébù tí wọ́n kaṣọ tó tẹ́ aṣọ rẹ́ẹ̀dì sí ẹ̀yin bàbá tó yẹ pé aṣọ yín gbogbo wọn wá wọ kíní wọ́n wọ kíní tó bo lẹ̀gẹ̀rẹ̀jẹ̀ tó ní húdù lórí. wọ́n yí mi ká báyìí ọkùnrin àti obìnrin ẹyọ kan ṣo wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ohun wọ́n bẹ̀rẹ̀ sí ní porí wọ́n chant oríṣiríṣi èmi náà ń struggle pé kí n lè kúrò ìbára two thousand and fifteen God bless you àwọn tó mọ̀ ọ̀gbà yẹn nìyẹn. Hmm. ìjà yẹn pọ̀ láàrin mi àtàdé yín ká bí nǹkan míì oríṣiríṣi nǹkan ló sọ àtọ́n bá rí ẹ kíní kan òun máa pa ni òun máa ṣe kíní kan òun máa jẹ́ òun máa sún mi. èmi kẹ̀dẹ̀ ni I love challenges I love it when you dare me I will face you squarely. wọ́n bẹ̀rẹ̀ sí ní pé oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan I was struggling in that dream náà pé ẹ má yẹ kó dìde o ẹ má yẹ kó dìde o. gbùù tí mo dìde báyìí olórí burúkú bàbá yìí òun ló sátẹ̀lé mi lẹ́yìn nínú àlà ó dẹ̀ ṣẹlẹ̀ ní lójú ayé bó ṣe ní kóun mú mi bó ṣe ní kóun grab mi lẹ́nu ọ̀nà padà báyìí mo já aṣọ mi báyìí bàbá yẹn ṣubú bó ṣe ṣubú lójú àlà náà ló ṣe ṣubú nínú ayé. nígbà tí mo máa jí sára báyìí gbogbo aṣọ mi ti drench tí mò mí lókèlókè. Lókè kò sómi ìyá sí mọ́tò wà nílé mi lọ́jọ́ yẹn tí mi ò mú tán ẹ̀yin wèrè gbogbo ẹ̀ tó bá tún wá kọ̀kọ́ kúkọ sí orí kíní mi a máa pa orúkọ yín rẹ́ kúrò nínú ìwé ìyè ilé ayérayé ọ̀dà pupa la máa fi kọ orúkọ yín tìrantìran ò ní lọ òun náà ní kò ní lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní poríṣiríṣi kíní burúkú yẹn. <sighs> bó ṣe ṣubú báyìí ó paralyze ni jáde láti inú àlá sínú ilé ayé bàbá yẹn paralyze mo ṣe bó ṣe paralyze báyìí wọ́n gbé e. ó dẹ̀ mo dẹ̀ rí nínú àlá yẹn pé ó kú mo wá jáde lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní wọ màá announce ikú ẹ̀ ni mo wá sórí Facebook mo announce ẹ̀ pé bàbá yẹn kú Benjamin Ọ̀ṣọ́fà tó bá yẹ pé rọ́ ni mo pa jáde síta kò wá kò wá kò wá kò wá dìbọ́ǹkì nǹkan tí mo sọ yìí ó attack administrator pé no Baba yìí ò tí kú o kí ló dé tí mo sọ pé bàbá yẹn kú bàbá yìí ò kú ẹ ó kàn sick ni O ó wà lọ́sípítù ni ó kàn paralyze ni ó kàn ṣe kíní kan ni mo ní bàbá tèmi rí yẹn mo ní kò ní yé mo ló ti kú mo ní ṣùgbọ́n ó pẹ́ ó yá fúnra ara yín lẹ máa fẹnu ara yín sọ síta. Benjamin ṣe sọ bẹ́ẹ̀ àbó sọ bẹ́ẹ̀ mo ní sooner or mo ní ṣùgbọ́n sórí póòsì tẹ́mi gbé síta tí mo sọ pé ó kú yẹn mi ò ní gbé wálẹ̀ bàbá yẹn máa fayé sílẹ̀ fún mi What a wonderful coincidence. Ó bọ́ sí the same space of time tó fi bíbélì gba orí ní màkòkò pé tóun bá lọ́wọ́ nínú bí wọ́n ṣe sọ tọ́ṣọ̀ di pásítọ̀ nígbà yẹn láàrin ọjọ́ báyìí sọ́jọ́ báyìí kóun má di ọjọ́ yẹn ó dẹ̀ kú wọ́n dẹ̀ finally announce ẹ̀ e. nígbà tó dijọ́ kẹta náà ṣẹ̀wá announce ẹ̀ pé ẹ kinní kan before tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń gba dírípù ni ó ń gba kinní kan ni. hallelujah bó ṣe ṣubú nínú àlá mi ó bẹ́ẹ̀ ló ṣe ṣubú lójú ayé ẹnu ọ̀nà báyìí náà ló ṣubú sí. gbogbo ẹ̀yin tẹ́ wá sòdì ọ̀rọ̀ lórí péèjì mi mo bless gbogbo ìṣẹ̀dá yín àtohun tó ní àtohun tí ò mí nínú ilé ayé yín pẹ̀lú paralysis tó ṣẹlẹ̀ sí bàbá Adénúgà lọ́dún yẹn lọ́hùn it was a tough one. àyàfi tí wọ́n gbogbo nǹkan tí mò ń sọ yìí bó ṣe ṣẹlẹ̀ kọ́ nìyẹn at least Benjamin wà láyé kó tí kú amẹ́ríkà ló wà nsìn nígbà yẹn ló ń gbé canada nígbà yẹn ló ń ṣe hey eh, ho ho ho he was so bold then nígbà problem adéyínká yẹn he was in nigeria my memory is very sound mo lè ti dàgbà ní ọjọ́ orí ṣùgbọ́n the memory is there ṣe mọ̀ pé ẹni tí nǹkan bá ṣe ló máa rántí bíkọ́ gbogbo ìgbà tí wàhálà Adéyínká yẹn ń ṣẹlẹ̀ Solomon láti lọ sí ọ̀dọ̀ Adéyínká Adéyínká dẹ̀ wá sọ fẹ́mi wípé ha ẹni tó bá sọ pé báwo ni tèmi nínú ṣẹlẹ̀ nínú ìjọ mímọ́ Celestial yìí a máa wà tì nínú ìwé yìí Adéyínká sọ fẹ́mi wípé gbogbo nǹkan tèmi ń ṣe kò sí nǹkan tèmi tèmi tèmi tèmi lè tèmi lè ṣe nǹkan tó bá sọ pé kí kí bàbá mo bí iná ṣe bàbá mo bí iná máa ṣe alẹ́ ọjọ́ yẹn gangan Solomon wà lọ́dọ̀ ẹ̀ tó lọ gba envelope ó sọ fẹ́mi ni pé òun sanwó fún ó lóun ní owó oṣù ẹ́ẹ́lì ó lóun ní owó oṣù tó òun san fún bàbá bàbá mo bí iná lọ́rọ̀ yẹn dariwo rẹpẹtẹ tí mo jáde síta tí mo tó wá kọ́ Solomon ṣé tòótọ́ ló wà lábẹ́ lọ́jọ́ yẹn àbí tòótọ́ kọ́ It came out to be true that you were there. Benjamin dẹ̀ mọ̀ sí nígbà táriwo yẹn pọ̀ mo ń ṣọ́ gbogbo wọn kiri ni nígbà yẹn ibi tó ń wọ̀ tó ń ya ọ́n mi ya fọ́tò ẹ̀ àti bàbá kan báyìí ìyàwó bàbá yẹn ló wà nínú ló wà nínú ojú àlá yẹn tó ń lo hòtẹ́ẹ̀ kan báyìí tó wà lọ́nà Abẹ́òkúta tó ń tó ń ṣiṣẹ́ ń bẹ̀ nígbà tó ń bẹ mọ́tò kan tó ti fẹ́ dákú tán ó ń wọnú mọ́tò yẹn báyìí wọ́n dẹ̀ ń ya fọ́tò ẹ̀ wọ́n dẹ̀ ń sẹ́ni sí mo dẹ̀ ń gbé jáde. tó rí fọ́tò pé mo gbé fọ́tò òun jáde ibi tóun ti ń kó sínú mọ́tò mọ́tò àlòkù ẹ̀yìn ní ayé yín nìyí ọlọ́run máa ń fún mi lówó tí bá tí bá nílò owó to prove something elédùnmarè máa ń pèsè ẹ̀ fún mi láti fi gbọn ìyà kúrò nínú kúrò lára mi mo mọye tí mo mọye tí mo ná sórí mídíà nígbà yẹn tí ò tiẹ̀ sì sí pé à ń ṣe láìfù báyìí fídíò akànlè máa póòsì fọ́tò ni bàbá àjàó àbí mi ò kí bá yín sọ̀rọ̀ àbí mi ò kí pè yín nígbà yẹn nígbà ọ̀rọ̀ bàbá adéyìn nígbà ọ̀rọ̀ adéyìn káyì àti nígbà tí tọ́ṣọ̀ fẹ́ jẹ́ kínní nígbà yẹn tí mò ń sẹ́ndì àwọn fọ́tò ìrìn òru tó ń tó ń rìn tí mò ń sẹ́ndì ẹ̀ Solomon we used to talk very much on uh, then but now sí gbogbo wọn ti sá fún mi bí wọ́n bá dẹ̀ ṣe rere ní ara kí wọ́n á ya òbí. If you think you can use me and dump me, you can't. It's only when I, I know how to fool people. You, you have to know that. Europe lèmi grow sí. And I went to a detective school. Yeah. And I'm not denying it. It's a good, it's a, it's a good job. It's a good education. It's a good something. Though I did not finish it. Mo lè ṣe máa ń sọ nìyẹn. So they pay èdè ló fọ́ mi. Nigeria náà ti jí identity card mi lọ ní airport. N bá ti post ẹ̀ jáde fún yín. Bàbá Àjàó ṣáájọ máa ń sọ̀rọ̀ bàbá Àjàó ń sọ̀rọ̀ ọgbà ẹ̀. Ṣé mi ò ní tẹlifóònù nọ́mbà yín? gbogbo yín ni mo ní fóònù nọ́mbà yín lọ́wọ́ ń gbà yẹn bàbá mo bí yìí náà yìí sọ fún mi nígbà yẹn wọ́n sọ fún mi ní ìgbà yẹn òun wọ́n sì jà pé kí n jọ anything tí mo bá mọ̀ tó bá máa ṣe àwọn ní ìpalára kí n máa pe àwọn kí n máa jẹ́ káwọn gbọ́ òun ló ṣe dùn mí when you fools be lọ́wọ́ tèmi pé kí lèmi mọ̀ nípa àwọn ọ̀ṣọ́fà pé mò ń jẹ́lọ́sì wọn mò ń bíf wọn kí náà ní tí mo fẹ́ bíf ọmọ ọba ni mi first class ẹ wò ó irukẹrẹ ọmọ ọba mi nìyí ṣẹ́rí ṣẹ́rí pọ́ọ̀rìgì náà ni ṣẹ́rí pé kì í ṣe tàwùsá irukẹrẹ ọmọ ọba mi nìyí ọmọ ọba ni mi first class. ọmọ ọba ìdílé ọba ni mí ọmọ ọba ni mí ìyá ọba tún ni mí ẹ̀yin nonentity yìí ẹ̀yin nonentity yìí gbogbo yín tẹ́ ti gba envelope lọ́wọ́ tọ̀ṣọ́ ẹ̀ ní kọ́ọ̀bù ẹ̀ ọlọ́run á béèrè lọ́wọ́ gbogbo yín pátápátá á dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ yín torí pọ́mọ ọlọ́mọ ni tó yẹ kẹ́ ẹ tọ́ sọ́nà ẹ tọ́ sọ́nà nítorí ìjẹkújẹ nítorí olè nítorí owó owó á tán ènìyàn ló máa kù ọmọ ọba ni mí first class kò sí gìrì lóko kò dẹ̀ sí kú lójú mi pẹ́rẹ́ àfàtíkè gbogbo yín báyìí ni mo ti ṣe kí ni mo ti fi fùrọ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹ ṣọ́ra yín gidigidi ẹ ṣáà kí n ṣáà ra máa ṣiṣẹ́ ìránṣẹ́ mi lọ ìtò bá kàn ẹ́ ń bẹ̀ tó bá fẹ́ ṣe orí burúkú rọra yọwọ́ torí tí n bá lórúkọ ẹ̀ ń bẹ̀ máa mú jáde. bàbá mi tó ṣekú tó wà nínú kòtò over forty something years tí n bá rí orúkọ ẹ̀ nínú ẹni tó ṣòṣì máa mú jáde. iṣẹ́ ìránṣẹ́ mi ò fi àyè gbà mí láti ṣe àbòsí. ẹ̀yin bomb bastards ẹ̀yin téèyàn òbí ẹ̀yin tẹ́ ẹ̀ níran èmi mọ bàbá ọ̀ṣọ́fà mo mọ̀ wọ́n délédélé mo mọ̀ dédìlé pínpínpín. mo ṣèwádìí mo wá mo dẹ̀ rí mo kànkùn wọ́n dẹ̀ ṣílẹ̀kùn bíbélì náà ló sọ. So ó ní tó bá béèrè òun máa ó ní tí bá béèrè òun máa fi fún mi ó ní tí n bá wá màrí ó ní tí bá kanlẹ̀kùn ó ní ṣíṣí gbayawu ni bẹ́ẹ̀ ni èmi ọmọtádé ṣe mo mọ mo mọ̀dílé ọ̀dọ̀ ọ̀ṣọ́fà désàlẹ̀ désàlẹ̀ désàlẹ̀. ẹ̀yin di ọtí kan ẹ máa wá ìmẹ̀kọ́ bàsílíkà tí gbogbo yín tẹ́ ẹ̀ ṣe fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ tí ojú gbogbo yín tó ràn mọ́ ẹ fẹ́ take over ẹ̀ ìwọ tọ́ṣọ́ àtẹ̀yìn bàbá bàbá bàbá hmm, ẹ̀yìn bàbá bàbá bàbá nínú pẹpẹ kó máa ró kì láyà yín I need not to mention names àbí names sì sì. Si bí àṣà olóògbé bàbá sòwé kò lè ṣe kó má fi síìsì sí gbogbo nǹkan tó bá sọ kí n má mi ní fẹ́ lémú síìsì. kí ni contribution yín towards her towards Ìmẹ̀kọ towards the cathedral towards everything there. Towards the coming to light, coming to the day of today. Uh, Baba. <laughs> Mhm. pásítọ̀ náà mọ̀ páwọn náà ṣèfù because kò síjọ́ kan tí mi ò kí láago ẹ̀ so èèyàn dẹ̀ ní láyé tí yàn kókó ọ̀rọ̀ sínú ẹ̀ èèyàn ní láyé tí yàn kókó ọ̀rọ̀ sínú ẹ̀ bọ̀dé nítorí pé àwọn gan fúnra wọn inú wọn dí inú wọn dí àwọn náà dẹ̀ nífẹ̀ẹ́ owó ju ẹ̀mí wọn lọ with due respect sir. ẹnìkan ò kí wélẹ̀ fẹ́ dìyẹ jẹ mò ń wọ nàìjíríà mò ń jáde gbogbo african countries ni mò ń wọ ni mò ń jáde kò sílùú tí mo fẹ́ lọ ní diaspora tí mi ò ní wọ kí n jáde ààbò ọlọ́run wà lórí mi tó bá fẹ́ mọ̀ tó bá fẹ́ wá dán ọlọ́run wò lára mi ní face to face. wàá mọ̀ pé ọmọ arúgbó olúfà ni mí tí ń tòṣùmarì ìran olúfà kan kì í ṣẹ̀wọ̀n. ẹ mọ iye ọdún tí mo ti ń pariwo tí mo ti ń pariwo fún pásítọ̀ ṣùgbọ́n ibi tí pásítọ̀ tí wọ́n gbé dá sí ni pé wọ́n nífẹ̀ẹ́ tó bá ń purọ́ fún wọn ní ìmọ̀ bóyá ọ̀rọ̀ kò bí mo fẹ́ wá mo fẹ́ wá fi bàbá mi tó wà nínú kòtò mo fẹ́ wá ní kó wá jẹ oyè ìdílé ọ̀ṣọ́fà ni gbogbo ọmọ ọ̀ṣọ́fà yẹn they are all fools èmi tẹ́ fi ṣe ọ̀tá yín yìí èmi gangan ló yẹ kí n jẹ́ best friend yín. but you are all fools àti kékeré àtàgbà yín àtọkùnrin àtobìnrin yín and not that you are only fools you are hypocrites. you are selfish egocentric orúkọ ọ̀ṣọ́fà orúkọ ọ̀ṣọ́fà who orúkọ ọ̀ṣọ́fà help ẹ máa wòran ẹ ṣe báyìí ẹ máa wòran ẹ rí orúkọ ọ̀ṣọ́fà yẹn tissue paper ó bẹ́ẹ̀ ta ẹ̀ tẹ́ ẹ bá ṣọ́ra ṣé mo fẹ́ wá bá yín pín nínú nínú wọ̀tẹ́lá àtẹ̀jọ́ ṣe ni àbí mo sọ fún yín pé mo fẹ́ ṣe mo fẹ́ kẹ̀ fún mi lágbádá pásítọ̀ wá sílùú yìí náà wọ́n fà mí tí pé kí n wá kúnlẹ̀ mo lẹ́mìí mi ò gbẹ́mí mi ò sọ pé kò mi ò ẹ̀mí mi ò sọ fún mi nígbà yẹn kò rántí ọlọ́run ní ṣọlá kì í ṣe bàbá ọlọ́run ní ṣọlá yìí ò rántí ọlọ́run ṣọlá tó wà ní bọ́ndí àwọn ní pa wọn ọ̀tẹ̀ yìí náà ná fi já máa yẹn kúrò lẹ́yìn ṣẹ́rí ẹni tó bá ń ṣeré fún àwọn ọmọ ọ̀ṣọ́fà òòrùn oore ṣe tó bá yẹ pé ọkùnrin ti ṣì wà pẹ̀lú wọn àsìs pa gbogbo òṣì tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀mí wọn tó mí gúlegúle yìí kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n lé lọ wọ́n kó àwọn wọ́n fẹ́ sọ di ọ̀ṣọ́fà tíǹ. ẹ ti yàgbẹ́ sí mi lọ́wọ́ tó pọ̀ náà ẹ ti yàgbẹ́ sí mi lọ́wọ́ tó serious. bí Ketu ṣe ní parish nílùú yìí tó sì fi exist títí dì sí yín pẹ̀lú ẹni tí ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo oògùn ẹ̀ ló fi ń ṣiṣẹ́ ẹ̀ tó sì fi ń dúró kò ṣẹyìn èmi àti late husband mi. parish ẹyọ kan ṣo ní gbogbo parish méje àbí mẹ́jọ tó wà ní Belgium ẹnìkan tán ní kó ṣe tó ni tó lóun ò lè ṣe tó tòótò. ó ti tó bí gẹta tí mo ti wọnú sẹlẹ yìí <laughs> mi ò dẹ̀ bá pọnjú wọbẹ̀ ọ̀rọ̀ ọmọ ni mo ṣe lọ bẹ̀ à ń ṣẹṣẹ kórè ọmọdé kàtí mo bá dé bẹ́ẹ̀ nìyẹn kẹ́mi tó dì mí mọ́lẹ̀ tí mo ṣe dẹmọ sẹ́lẹ̀ nìyẹn à ń gbà tí wàhálà dẹ̀ dé tí mo gbọ́ ohun tán ní kí n yẹra mi ò mọ̀ pé wọ́n ní kí n kúrò nínú activity díẹ̀ ni wọ́n ní kí n kúrò ní sẹ́lẹ̀ ni mo ṣe di ọmọ kérúbù ni tí n bá dẹ̀ tún dé kérúbù mi lọ kò síbi tó ti máa rí mi tí wọ́n ní ṣe kí ni tínú wọn ní dùn wọ́n ṣì ń wá kí padà wá sí kérúbù dọ́là kò síbi tí ò ní tiẹ̀ àwọn náà níbi tí wọ́n ní ṣùgbọ́n wọn sí but ẹ̀yin téèyàn ń ṣe nǹkan fún family yín directly alábùkù yín in fact ẹ̀bù ẹ̀bù dànù ni. ẹni tí contribution gbogbo yín tẹ́ fẹ́ ìmẹ̀kọ́ tẹ́ fẹ́ kú sí lórí yẹn ìmẹ̀kọ́ tẹ́ fẹ́ kú sí lórí cathedral yẹn tẹ́ fẹ́ kú sí tẹ́ fẹ́ rà tó gbogbo ojú yín tó ràn sókè báyìí sí tẹ́ ti pera yín ní Ọ̀ṣọ́fà dynasty lénìí. báwo ló ṣe báwo ni cathedral yẹn ṣe dúró báwo ló ṣe wá sí ayé lénìí yìí aláìmoore ni yín aláìmoore ẹ̀dá lọmọ ádámọ̀ dákun má ya alágbẹ̀dẹ tó wà nínú wa. ṣe bí ẹni tí gbogbo yín tẹ́ gbógun tì tẹ́ ní kò mọ̀ ṣe hmm? he gave battle to that place against all odds though you kill many of his projects for Celestial Church of Christ out of greed ego eh, ọmọ eh, ọ̀ṣọ́fà ni wá eh, ọ̀ṣọ́fà eh, ni ọ̀ṣọ́fà nìkan ló gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ àsọfà nìkan ló gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ̀yin tó jẹ́ pé you are all non-entities you don't have what it takes to stand out on your own by yourself Tasha you have not you don't have what it takes to stand to stand tall with just your ordinary name Tasha Matthew nobody knows it. but nítorí pé mm, o ti mm. di orúkọ ṣọfà yẹn yá ẹ máa wòran ẹ máa rí dẹ́ndẹ́ wò ṣé mo sọ fún yín ẹ fẹ́ gbọ́ ẹ máa gbà last last but it will be too late ọ̀rọ̀ náà wá di òkété dé gbà látẹ ó wá káwọ́ mórí. àwọn project tẹ́niyẹn ní before that ṣe bẹ́ẹ̀ paná ẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tí ò tó lé with due respect and love <laughs> I love you all with the love of Christ but I hate the spirit that is using you individually and collectively SARS ndepẹpẹ ẹ̀yin bàbá alágbádá ńlá ẹ̀yin ilé táìtù ńlá Yes, I know and I know very, very well and I know a lot. Alàgbà Payoso waju. Hmm? bóun ló kọ́kọ́ dìde tó kọ́kọ́ ń jà fún Sẹ́lẹ̀? He was, he was using his money. He was spending his money, he was ready to build university. Ah, ah, Sẹ̀lẹ̀ ò lè wà níbi tí Sẹ̀lẹ̀ dé lọ́jọ́ ìní yìí gbogbo àwọn tó kù ni wọ́n ti ní nǹkan náà ti ní nǹkan náà ti ní nǹkan gbèsè lẹ gbọ́dọ̀ náà gbọ́dọ̀ di university ni o ee eh, he he he he came on he bought some lands for the project ebe yìí tẹ paná ẹ náà ní tẹ jẹ kí project yẹn kó surface títí dé yẹn. and this is a man from what I heard tó ní májẹ̀mú pẹ̀lú ọlọ́run pé gbogbo ibi tí wọ́n bá ti dárúkọ Sẹ̀lẹ̀ gbogbo nǹkan tó bá wà lọ́wọ́ òun ló máa ló máa ná síbẹ̀ gbogbo tó bá ti dárúkọ ọmọ Sẹ̀lẹ̀ pọ́ ọmọ Sẹ̀lẹ̀ yìí nídìí nǹkan kan báyìí tóun bá wà bẹ́ẹ̀ òun á ṣe tó bá ti lè dárúkọ ọmọ Sẹ̀lẹ̀ mọ́ àbí project ti Sẹ̀lẹ̀ ni tọ́lọ́run dẹ̀ ń gbéga tọ́lọ́run dẹ̀ ń gbọ́wọ́ ẹ̀ tọ́lọ́run dẹ̀ ń gbé lọ́wọ́ sókè inú orí orí orí orí orí tẹlifóònù ni mo ti mẹ́ni tó ń pè ní mi ò rírí sójú mi ò dá mọ̀ àjọ sọ̀rọ̀ rí àjọ exchange telephone conversation rí but I know he meant well for Celestial Church of Christ but because of you evil people nǹkan ṣọfàdé àwọn ọmọ ṣọfàdé kan la gbọ́dọ̀ ṣe àtàwọn bàbá alábòsíá alábòmáṣọ. àtilẹ̀ àti gbogbo nǹkan tó ní ní pílánì fún sẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ jẹ́ gbogbo kí gbogbo ẹ̀ project university tó fẹ́ gbé sílẹ̀ fún yín ìbẹ̀rẹ̀ jẹ́ kó wèsì dànù yẹn gbogbo owó tọmọ ọlọ́mọ fi ralẹ̀ níbo nílé òun wà léèní. ccc elders wọ́n hate project tó bá ti lè rí seventy percent owó ọbẹ̀ jì í gbogbo ẹnu ni mo fi sọ àpapín. Baba Jerotom, over 20 years no wọ́n fi ṣe project Ìmẹ̀kọ yẹn. Over 20 years. Baba Mobi iná. mo ti mo pa àwọn náà máa wá sọ di kùkùté ilé Ọ̀ṣọ́fà. Báwọn bàbá Baba sọ. Àwọn náà wọ́n náà ni. Àwọn wòlíì 42 àwọn wòlíì forty two náà jíṣẹ́ pay bàbá dede, dédé baba, bàbá jọrọ tọ̀hún lọ́wọ́ ni to be in charge to be the project uh, chairperson hundred percent lọ gbélé bàbá jọrọ tọ̀hún lọ́wọ́ ṣé bàbá jọrọ tọ̀hún sọ rí accountability ṣe ìgbà kan náà ni àbúrò mi ẹlẹ́ẹ̀kẹ́ rọ́tọ́rọ́tọ́ eh, Benjamin nìyẹn náà jáde ló ní kán bẹ̀rẹ̀ sí ní dáwó mẹ́kọ ọmọ nílé náà fẹ́ wá kó tiẹ̀ ẹni tó gọ̀ ní tiẹ̀ gbé lòun náà bẹ̀rẹ̀ sọ pé kó gbogbo àwọn tó máa kọ́ máa kọ́ máa dáwó fún mẹ́kọ tó máa fi parí iṣẹ́ mẹ́kọ gbogbo owó tó dá fún àbúrò mi wọ́n mọ̀ dìsáínà dìsáínà ló máa fi rántí ẹ ọmọ tó gbọ́n ọmọ tó já right from the time of Baba Bada he came up with zero. ṣèbí nígbà tí this same this same uh, eh, uh, eh, kìíní pius tẹ́ ẹ wà against ṣe bóun náà ló front ẹ̀ síbẹ̀ yẹn tó fi di nǹkan tó dà léni yes mo gbọ́ pé hod eh, ọlọ́run níṣọlá the elderly baba ọlọ́run níṣọlá not rántí ọlọ́run ṣọlá orúkọ ló dàpọ̀ surname ló dàpọ̀ but baba ọlọ́run níṣọlá tọ́ni template american the uh, CCC. One spends some money there as well. That is Jackie. thousands of dollars, thousands of dollars. Làwọn náà ni wọ́n ṣe kí ni, which equivalent to millions of naira, millions. Làwọn náà contribute to She be bàsílíkà òun ni gbogbo yín lè ran ogun apámọ́ lè ran mú mọ́ lè fi ń pera yín ní ọ̀ṣọ́fà ọ̀ṣọ́fà dynasty ọ̀ṣọ́fà dynasty my ass. Do you know what it means to have a dynasty? Do you know how to run a dynasty? Do you know how to keep the flag of dynasty high? I am an onígbàkulẹ̀ ọ̀fíṣẹ́rẹ́ ọlọ́fẹ́ mọ́lẹ̀ and the flag is very, very high. Rubbish. This same Pius Ọlárẹ̀wájú tọ́lọ́ máa máa kẹ́ tọ́lọ́ máa máa gbé tí bànújẹ́ ò ní wọnú ilé ayé ẹ̀ mọ́ ṣèbí torí pé ó ná ó ná ó ná ó ná dẹ́ndẹ́ sísẹ̀lẹ̀ ṣèbí nǹkan tí mi olúmọ àyà ẹrù òkè àbúrò mi ìbàdí àrùn tó ṣe fẹ́ kú sí lọ́rùn nìyẹn kẹ̀kẹ́ mẹ́nu kúrò bẹ́ẹ̀. Hmm. àwọn ọmọ ẹ tó jẹ́ kí kọ́ mọ bàbá wọn ṣùgbọ́n ọmọkùnrin yẹn ló ń sanwó skul wọn máa sọ ọ̀rọ̀ tó yẹ pé lómi inú yín á lọ pokùnso still no, ẹ̀dẹ̀ tó sì ń jẹ máa yín lẹ́sẹ̀ ẹ ti bàbá yín ẹ ti débi wípé ó jí ọ̀tá pẹ̀lú pius lẹ́nu ẹ wá ń lọ sí kóòtù ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ sí kóòtù ẹ̀ ń bọ̀. nǹkan tí bàbá Jorotom tó for twenty years and nothing came out of it this man tẹ́ ń gbé lọ sí kóòtù lójoojúmọ́ yìí tẹ́ ti torí ẹ̀ tẹ́ lọ parọ́ àwọn eh, kí lorúkọ kínní yìí tẹ́ lọ parọ́ àwọn tó ń wá tó ń jẹ́ mm, ẹjọ́ ẹ ṣàánú mi rán mi lórúkọ nǹkan tí mo fẹ́ tán ti ń pe àwọn tó wà ní tó wà nínú gazette tẹ́ pín sí méjì ṣé pius jẹ́ tó yẹ kẹ́ yọ kúrò ṣé Pius jẹ́ tó yẹ kẹ́ yọ kúrò I don't know him I've never seen him I've never he, he, I'm, um, I know he knows me but I don't know him as a person Ah, Johnny, a airport God God bless you board of trustee ṣé Pius yẹ kẹ́ pẹ́ tẹ́ máa yọ kúrò ń bẹ̀ bí ẹ tí ẹ fi ẹni kankan sí Pius òkìṣẹ́ ní tó yẹ kẹ́ yọ kúrò ń bẹ̀ ṣùgbọ́n nítorí pé kò jẹ́ kẹ́ ró lè jà accountability gbogbo ẹ̀ pásítọ̀ ẹ̀mọye mílíọ̀n tẹ́ ń gbà lóṣù yẹn nígbà tó bá yín invest owó yín i'm talking about three four years ago tẹ́ gba gbogbo owó yín tó wó kíní kíní tí mo kíní sleep tí mo rí ẹ̀mọye millions tẹ́ gbà ní interest lórí owó tẹ́ tó bá yín save ṣùgbọ́n torí pé àwọn ẹbí yín àwọn àwọn ọmọ tó yí yín ká wọ́n kó sí yín lọ́pọlọ ẹni kó lọ bá yín kó gbogbo owó yín wá interest tó wà lórí owó yẹn we are talking about millions over fifty millions over fifty million naira interest lórí owó kẹ́ẹ̀tì ẹ̀ mú five million lásán kẹ́ẹ̀ ná fáwọn obìnrin ṣọ́ọ̀ṣì. ẹjọ ẹgbẹnu sọhùn ṣé mo sọ fún ẹgbẹnu sọhùn ẹjọ kẹ́nìkan kan má kó sí mi lẹ́nu. tí pásítọ̀ bọ́ aṣọ sílẹ̀ kọ́ má pàrédé ara wọn mọ́ as a pastor for years now it was this same pious that did the the the the the the, paperwork stood in front. nonsense wo ni wọ́n kọ sí by not pastor that took them to court ẹ gbádànù sẹ́gbẹ́ kan tí n bá sọ̀rọ̀ ẹ má máa kó sí mi lẹ́nu. tí náà sì wà ń bẹ́ẹ̀. nígbà tó sọ pé kọ́kọ́ win ní kéèsì àkọ́kọ́ tí pius tó bá yìí tò tọ́lẹ̀ win ni ẹ̀ tí tọ́ṣọ òfin jókòó sórí àga yín ṣèbí pius ibi iṣẹ́ ọwọ́ pius ni àjàṣẹ́ ni mo wà nígbà tí mo gbọ́ lórí rédíò tí wọ́n declare yín. olóòótọ́ ló lóṣìkà lò one year and few months lọ́lọ́run gba ọwọ́ alàgbà Fáyọsọ Láréwájú ọmọ aládé àlàáfíà. I take it one at a time, sir. bàbá mi bàbá Bánjọ àwọn gan fúnra ra wọn wọn ṣe wọn ṣe jà fún mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn bàbá wọ̀nyí ni mo ní personal encounter pẹ̀lú SBJ ó rán mi sí bàbá owó dùn ní bàbá Bánjọ àti bàbá ọ̀sìn bàbá bánjọ tí mo máa ń pè tá a máa ń sọ̀rọ̀ lórí tẹlifóònù tẹ́tẹ́ tó máa ń ṣàdúrà fún mi ó di kí n pè wọ́n tó bá ti rí kórúkọ mi ló wà bẹ́ẹ̀ kọ́kọ́ tẹ̀ nígbà tí mo bá tún máa pè padà the number you are dialing is not reachable àbóyìnbó wo nìyẹn máa ń sọ it's not reachable at the moment àbí kó ló busy àbí kó sọ pé it's not existing nígbà tí mo tún pàdé bàbá Bánjọ màá gbé fọ́tò náà jáde tí mo ní bàbá mo ti pè é látọ̀dún yìí ah Tóyìn ah, ah nọ́mbà wọn làwọn lẹdẹ ṣì ń lò mo kàn mo kàn ni mo ti gbọ́ <laughs> Nigeria network náà network náà la máa purọ́ mọ́ mo ní bàbá mo ní ẹjọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run iṣẹ́ t'Olúwa rán mi sí yín ni bàbá owódùn ní òní pẹ́ palẹ̀ mọ́ ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ wà nínú yàrá kẹ́ ẹ tú fún ọ̀yà fúnra yín kẹ́ ẹ fún tọ́sílẹ̀ ayé lójú kí bàbá ọ̀sìn kan ṣe rẹfúrí bàbá nítòyìn jáwọ́ níbẹ̀ kò sí ọ̀rọ̀ níbẹ̀ ó di ọ̀run ìjọ yẹn ni bàbá Bánjọ wọ́n ti lùzẹ̀ lọ́dọ̀ mi after searching to get across to him kó tó jẹ́ kí n súnmọ́ bàbá Bánjọ gan ní London kó tó jẹ́ kí n súnmọ́ wọn mo láti bágè pé kọjọ torí Ọlọ́run mi ò ní lò two minutes lọ ngbà tí two minutes mi máa délẹ̀ ẹni yẹn wá pè mí pé kí n ni but still the same person náà ni mo fún ní tẹlifóònù mi pé kó ya èmi pẹ̀lú wọn màá mú fọ́tò yẹn jáde ní two minutes mi ti pé two minutes mi ti pé. ẹ má máa rán mi ní ẹ má ẹjọ. E láti ìgbà tí alàgbà Pius tó ti fi yín sílẹ̀ improvement wo ló ti wà ní ìmẹ̀kọ ah, ẹ máa sọ pé yẹ ẹ ṣe ẹ kíríptì ẹ fọ ẹ nà ẹ ṣe kinní kan ọlẹ dín yíyá gbogbo new kinní tẹ ṣe gbogbo ẹ fọ́tò gbogbo ẹ ló wà lọ́wọ́ mi abẹ́fẹ́ rí ṣẹ́fẹ́ rí ẹ tún ti papa ṣe ẹ tún ti papa kíni ó ti ń pè papa bada and nínú plaque tó wà bẹ́ẹ̀ nǹkan tí mo rìn àwọn women àwọn obìnrin rere ni wọ́n ṣe wọ́n hmm? tí bàbá ajá lẹ́kọ̀ọ̀kọ̀ àwọn pẹ̀lú ìyàwó wọn wọ́n wà níbi tí wọ́n ṣe ṣẹ́ẹ̀dì sí fún wọn ṣe fẹ́ rí fọ́tò. títì nìyẹn tó bá yẹ pé alàgbà Páyọ̀sí wà ń bẹ̀ wọ́n á ti ta gbogbo títì yẹn everything wọ́n á ti ṣe wọ́n á ti ṣe paint wash ṣe ṣe ti paint wash ibẹ̀ yẹn láyọ̀ yọ̀ tó ti wà ṣèbí the same thing tó ṣì wà ń bẹ̀ náà ló ṣì wà ń bẹ̀ paint wash ibẹ̀ ẹ̀rí báwọn èèyàn ṣe máa ń bu tata títì yẹn ẹ̀rí bọ́n ṣe máa ń bu tata tó bá wá sí whatever tẹ́ bá ṣe ní mẹ́kọ̀ọ́. ẹ wá sunkún páwọn òrìdí mú bọ̀ ó ń pẹ́ kan tó wá. nígbà tó jẹ́ pé ìjẹkújẹ ibi tẹ́ ẹ̀ bá ti rí nǹkan kó. Shame on all of you. Ẹ̀yin bàbá bàbá wọ̀nyí. With love and respect, shame on all of you. You are all after your personal gains. And ẹ̀yin ọmọ tẹ́jọ́ ọmọ pàpá aṣọ ọ̀pá mẹ́wàá kò lè tó What have you to show for it? What have you done so far? Mm ọmọ ìṣàfà ni mí níbi tẹ́ ẹ̀ lójú tì dé àwọn ọmọ tẹ́ ẹ bí fọkùnrin mi wọ́n tún jórókò bàbá yín ṣé mo lọ lọ fi o. mo fẹ́ kí gbogbo wa ká mọ kinní kan àtèmi àtẹ̀yìn àtẹ̀yìn bàbá bàbá alágbádá ńlá nínú nínú holy of holies hallelujah ojú Samuel Bíléwù Joseph ó ń wo èmi àtẹ̀yìn ojú Olúwa ń wo iṣẹ́ wa àwọn àǹgẹ́lì mímọ́ ń kọ́ wọn ìbáṣeré tàbí bí èrè iṣẹ́ tirẹ̀ tèmi tí gbogbo wa papọ̀ là ó gbà ẹ tẹra gbogbo wa ni yóò dúró níwájú Olúwa àtèwe àti agbára a ó sì rojọ́ wa gbogbo ayé ló ṣe tí wọ́n sì kùnà ògo rẹ ẹlẹ́ṣẹ̀ orúkọ Jésù yóò gbà wàrà kò sí o kò sí ọ̀nà mìíràn tó tọ́ka sọ́run ẹ̀yin aráyé ẹ̀yin ará wa gbà Jésù ẹ̀jẹ̀ yèbíye Jésù ló ṣètùtù ẹ̀ṣẹ̀ mi ẹlẹ́ṣẹ̀ wẹ̀ nínú rẹ̀ a ó sì gbà wá là <laughs> ìjọ mímọ́ látọ̀run wá látọ̀run wá látọ̀run wá ìjọ mímọ́ látọ̀run wá ó ṣe ọ̀wọ́n fún mi ṣó ṣọ̀wọ́n fún yín báyìí pẹ̀lú gbogbo àwọn ìwà bí àràn tó ń boyún jẹ́ tó kún ọwọ́ èmi àti yín. ojú tí kò sò tí kò tòògbé ó ń wo èmi àti yín. èrèdí rẹ fi wá nínú ìjọ mímú ẹ̀yin ará nínú Kristi ẹ gbé orí sókè kẹ̀sì gbọ́ ohun tí Jèhófà ń sọ. Èrèdí rẹ̀ tẹ́ fi wá nínú ìjọ mímọ́ yìí. Èrèdí rẹ̀ ta fi wá nínú ẹgbẹ́ ńlá yìí. Kí Máríà ìyá wa lè máa sìn wá lọ kẹ̀mí mímọ́ rí kó bá máa sìn wá lọ. Ah. Maria, ìyá mímọ́, ṣe rẹ̀ ní gbẹ́kẹ̀lé wa. Ah. Sórí bẹ́ẹ̀ ṣáà. to be continued. Patu two yẹn máa ṣẹlẹ̀ mi ni mu gàrí lọ́jọ́ tí n bá fẹ́ ṣe kí n má tó lọ sùn gàrí olómi gbóná ọlọ́run bless mi pẹ̀lú ẹ̀ mo like gàrí olómi gbóná bàjẹ́ bàjẹ́ bàjẹ́ òun ni mo mu ni mo tí mo gbẹ́nu lélẹ̀ báyìí mo ṣàkàn rí pé oorun yẹn dẹ̀ den dùn lo yìn o den ń lo lọ are, <laughs> are. God bless you. I thank you, all my fathers, my mothers, my aunts. Onídájọ́ ayé fẹ́rẹ̀ dé, Jésù Olúwa mi ń bọ̀ wá o. Bó jẹ́ tabila tàbí láṣálẹ́, wà ó wá kẹ̀ṣẹ̀ wá bẹ́ẹ̀ ni gàrí àwórì lèmi wà gàrí olómi gbígbóná lèmi mọ́ mu kì í ṣẹ̀bà o àti tí bá ṣe gàrí olómi gbígbóná mi fún ẹ hmm, tó bá mú tán wà sùn ni ọlọ́run ẹ̀ṣẹ̀ ni tó bá tọ̀ wò ẹ má máa fi ice water mu gàrí o ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá ni before you sleep tonight try ẹ má máa try nǹkan ni díẹ̀díẹ̀ try and drink half cup of and àwọn ọtí àwọn amẹ̀bọ àwọn amẹ̀bọ ṣe rí ẹ̀yin plentiful plenty ọ̀sìn mi yìí gàrí green chicken hmm? mo wá fi ṣúgà díẹ̀ sí i ó gbére bàbá mi <laughs> mo wá fi ṣúgà díẹ̀ sínú gàrí yẹn ọlọ́run mo sùn bí ẹni tó ṣe fún lóyún ni oorun yẹn <laughs> ńṣe ló ń dùn mọ́ mi fìn ló ń dùn mọ́ mi fìn mo ní Jésù mo dẹ̀ ń lálàá pé mo dẹ̀ ń ṣe prógráàmù ni <laughs> nígbà tí mo ranjú báyìí it was after nine mo ní yéè ẹ̀mí yẹn ah kò ní da fún Lucifere àti iṣẹ́ ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú green chicken mm. ah mo rọra wọ́ ọmọ ẹ̀ nínú microwave mo wá fi ata gúngún sí i. You feel like some? you feel like some? <laughs> God bless you. Tí o bá sí pé mo ní determination ni bá má ṣe program yẹn lálẹ́. Program tí mo ṣe yìí bá má ṣe because ńgbà tí mo tají báyìí mo ní yé. Ṣùgbọ́n mo ní na nanai irọ́ ló pa. I go do am na nine I go do am so bí mo ṣe bí mo ṣe ṣe program yẹn nìyẹn ògo fọ́lọ́run lókè ọ̀run I really appreciate each and every one of you God bless you seriously I love you all with the love of Christ ẹ jẹ́ kémi àti yín ká ṣọ́ra. Hmm. Hey, hey. Hmm. ìjọ mímọ́ ẹ̀dá múre e, e, ìjọ mímọ́ ẹ̀dá múre mo ń wá eh, kíní mi mọ ibi tí mo stọ ẹ sí jàre ibi tí mo stọ hmm, hmm. ah ah mo ti rẹ so ẹ jẹ́ kí n fi hàn ìkíní tí bàbá bá dànù so it was done by in loving memory of our beloved father Reverend Alexander Abiodun who slept in the Lord on the 8th September year 2k and was buried on the 29th September year 2k may his, soul, may his gentle soul rest in perfect peace by Ogun State shepherd's wife so ẹ jẹ́ kí n fi anyway gbogbo ilẹ̀ tẹ̀ kúkú mọ́ bẹ̀ ṣá god bless you sir àdádì mi òkè tọ́lá ní ìdòwú ògbó àbíkèrè létí tó bá ń sùn lọ a sì máa kówó tó bá ń sùn lọ a sì máa lọ́lá so ti bàbá mm, ṣẹ́rí kí ni bàbá bàdà ni so cryptic ti okay. <sighs> mo love yín gbogbo yín o mo love yín mo love yín seriously o ti kunsu, ti bàbá jose, ti bàbá jose ni Emi ò mọ nǹkan tó dé tán lo pink fún papa ọkùnrin ò kí lo nǹkan pink so ṣẹ́rí the same thing ni women kinní kan náà ni àwọn náà ni wọ́n ṣe Ogun State shepherd's wife àwọn náà ni wọ́n ṣe so ẹ jẹ́ kí n wá ti bàbá aha okay ah fídíò ní ti fídíò náà bá mi ṣe aha mo mo ya fọ́tò nínú fọ́tò. No so ti bàbá Jánlé Kòkò. so Baba bàbá Jánlé Kòkò ni àti ìyàwó wọn so wọ́n ṣe fi wọ́n ṣe fìlì ibẹ̀ yẹn so wọ́n ṣe ṣe àárín méjì yẹn náà láti máa fi pé tó bá fẹ́ wá ṣe pay last respect or as your spirit direct to go and have fellowship with them there. So that is it. Hey, Jésus. Euh, so that is it. I love you all. So we are going to continue as the spirit directs. It might be tomorrow. It might be on Friday. If not, it will be Sunday service. So whatever the Lord puts in our hearts, we are going to come up with it. I love you all. Thank you all very much. My fathers, my mothers, my aunts, my uncles, they're plentiful, plenteous. If by any chance I've said something that hurts you, please pardon me, forgive me. The truth is bitter, but it's very, very healthy if we can swallow and digest it and make use of it and do the needful. Do the needful. I don't hate the Osho fans. They have nothing that I can be jealous of. They have, I have no reason to hate them. But the spirit that is using them to, to, to, to not to allow this boat we are in, the boat we are in, they are not allowing it to, to stabilize. Wọ́n kàn jẹ́, look at, ọmọ Damolai tí wọ àti títọ ìwọ tọṣọ tó lè máa sọ pé kẹjọ máa fi orí yín ẹjọ fi ẹjọ fi orí yín gbá bàbá Mohbad yìí náà gbogbo yín ẹ rántí pé ẹ máa dọ̀la ẹ máa dàgbà o tí ẹ bá hùwà ẹ tẹ bá hùwà ẹ ẹ̀yin náà dàgbà ẹ dògbó ṣùgbọ́n rántí what goes around comes around ẹ wo ìwà tí bàbá Adenuga tó hù sí mi years back eh, eh, very very important point nígbà tí ìjà yẹn tó ń gbóná gan tí Adéyínká sọ pé ẹnì ìwé àtọ̀hún bá ti rí ni àwọn máa jẹ́wọ́ fún mi òun máa ṣe kìíní kan then I was in Nigeria mo wá lọ bá bàbá Omíkúnlé mo lọ bá wọn ṣe ìkórè ní yíà yẹn bó ṣe ń gbé wa lọ sí um, Josh bí Josh jẹ́ gbé wa lọ sí uh, uh, bus stop mo wá bèrè lọ́yọ̀ mo ní ah, ṣé ìbára ò jìnnà sí bíbá mo kàn i just put it to him like mo ṣe bàrà ah oníbàrà náà oníwájú bẹ̀ la máa gbà kọjá ká tó dé ibi ah mo ní mo dẹ̀ fẹ́ wo bíbára yẹn ṣe rí o mo ní because eh, Adéyínká sọ pé tóun bá rí mi òun máa òun máa pa ọmọ òun òun máa pa àbúrò òun máa pa ìyàwó òun èmi dẹ̀ máa ń láì kí òun máa challenge mi àlọ ah àríjàyọ̀ ni mi yéè mo láì kí tó bá tó bá tó bá tó bá jù sí mi báyìí tí bá máa dá padà mo wá sọ mo ní àmúníkùjọkùjọ ah, mo kò fẹ́ wo bíbẹ̀ yẹn ṣe rí mo ṣe dẹnu ọ̀nà báyìí náà ọmọ tó wà mẹ́jọ pé ah ọlọ́mọ pléètì wà ní àyíká wọn ọlọ́mọ pléètì wà mo wá bá àwọn bàbá méjì kan lẹ́nu ọ̀nà àwọn bàbá yẹn ìyá ti jẹ wọn ìyá ti bá wọn mulẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu sùtánà wọn pọ́n ní kànga yọ lọ́rùn wọn méjèèjì báyìí mo náwọn mo dẹ̀ méjì báyìí mo ní ah nínú chọ́ọ̀chì náà làwọn bàbá arúgbó ìṣe àwẹ̀ náà ni wọ́n wá gbà tó báyìí mo wá mo wá ní òkè mo bá wọn sọ̀rọ̀ mo ní ẹjọ́ mo ní mo fẹ́ rí olùṣọ́ adéyínká wọ́n ní ṣé mo lápọ̀ntmẹ́ǹt mo ní mi ò lápọ̀ntmẹ́ǹt mo ní ṣùgbọ́n àti pé ọmọ ṣẹlẹ̀ ni mí mo ní ẹ̀tọ́ láti dé ìgbàládẹ̀ ti rí olùṣọ́ tó wà mí tí wọ́n bá sílé no problem wọ́n sọ pé kan nínú bàbá yẹn sọ pé àwọn ń bọ̀ wọ́n bá gùn kè lọ I believe Adéyínká sọ fún wọn pé no problem pé kì í wá kì í ní kan pé kì í ní kan èmi àtàwọn bàbá yẹn ládẹjọ gùnkè ìgbà táwọn bàbá yẹn méjì Adéyínká àti mi àti àbúrò mi tájọ lọ lájọ ṣe kíni lájọ wọlé tó gbọ́ kó kí yẹ kó tẹ̀lé mi gùnkè Josh wà ní ìsàlẹ̀ nínú mọ́tò Josh sọ fún mi ó ní ah mama kí má lọ kí má lọ kí má lọ tún lọ fa wàhálà mo ní mi fa wàhálà mo mú kàn fẹ́ ṣàlélúyà lásán ni because he knows me very well ọmọ pé ìjọgbò kì í sú mi Kesara, Sarah, whatever we be, we be. The future's not hard to see. Kesara, Sarah, whatever we be, we be. So, ngbà tí mo de débẹ̀, wọ́n bá ní hallelujah, mo ní hallelujah sir mo ní ẹ̀yin ni olùṣọ́ Adéyínká ó ní yes mo ní ta ni mí mo lè lọ́lọ́mọ plẹ́ǹtì tó pẹ́ pẹ́ pa èmi ọlọ́mọ plenty tí mò ń bá ayé fà lórí Facebook ni ó ní ah, eh, ìyá mi ah, kíní kan kíní kan agbúdúgbúdú agbúdú gbogbo nǹkan tí mo lò ń bẹ̀ kò tó five minutes o kẹ máa wo bí àwọn ọmọ ẹ̀yin ọmọ sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe ya olórí burúkú léèyàn sí ẹlòmíì inú yín so he was holding his, his phone I did maybe uh, I, did, I did not know he was holding his phone pressing something I didn't know he was taking my picture You see, I went there with an open heart. Mo dẹ̀ sọ mo ní àmọ́ ah, ní mò ń kọjá lọ ládùúgbò ni mo dẹ̀ ní kí n ya kí n kí yín o. Àmọ́ hallelujah kan náà ṣáájú ọ̀nì wa. Adẹ̀ kí kọjá níwájú ilé ọba ká má kí ọba mo ní mo wá ṣe nǹkan lọ́dọ̀ bàbá omi kúnlé ni. Àmì sísá mi ṣe mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ó ti lọ ó ti lọ náà nìyẹn kinní kan kinní kan. Wọ́n ní kí n jókòó àmọ́ ní kán má wọlé kí n ṣáà tiẹ̀ jókòó náà bí ò tiẹ̀ ju tú mi mo kàn jókòó mo kàn fi di ẹ́ tí àyẹ̀tọ̀ náà lè lọ ti fi nǹkan sórí ẹ̀fọ́ olúwẹ̀ ẹ ọlọ́run ló kúkú ṣe ọmọ wèrè lọ́rọ̀ mi ọmọ wèrè ọlọ́run ló ń ṣọ omi ọ̀gbàrá omi ìtọ̀ omi nǹkan kan ló máa fi ń tọ́ ọlọ́run ló dẹ̀ ń tọ́jú wọn. Who are you sending to go and sleep? Michael Apari go and sleep. Go sleep. Anyway, ìyẹn ò kàn mí ná. So, mo wá ní gbogbo wọn tí mo bá ti sọ. So, tẹ́ bá rí pé ó bí yín nínú ẹ má bínú ṣùgbọ́n ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn ìwà tẹ́kù yẹn ìwà burúkú ni àwọn bàbá méjèèjì yẹn dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń gbọ́ mo níwà tẹ́kù yẹn mo níwà burúkú wọn gbọ́dọ̀ máa bárù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ àgbàlagbà ṣó ti yẹ yín wọn gbọ́dọ̀ máa bárù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ àgbàlagbà iṣẹ́ bí ìjọ ṣe máa tẹ̀síwájú làwọn méjèèjì jọ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́tọ̀ ọ̀tọ̀ tèyín bẹ́ẹ̀ mi náà dẹ̀ ṣe ń ṣe lọ́tọ̀ ọ̀tọ̀ tèmi ni mo lè wá sọ mo ní mo ní mo ti fẹ́ máa lọ nìyẹn mo ní ẹ tí ẹ fomi lọ mí le tó yẹn ni wọ́n ní ṣe bí mo sọ pé mi ò jókòó ní kinní kan kinní kan kí n jẹ́ kó ra drink wá kó lọ ṣe pé mo ní kó má wọrí mo ní màá padà wá kí wọn lọ́jọ́ mi àṣé nígbà tó gbé tẹlifóònù dání yẹn he was taking my picture and I cursed him for doing that because I went there with an open heart I cursed him for doing that I was told I did not see the picture so um, Fúnmi Fúnmiláyọ̀ Stevens to sọ pé mo betray yín a jọ wà nínú forum mo betray yín mi lọ sẹ́yìn mo lọ bẹ Adéyínká mi ò lọ sẹ́yìn be lọ bẹ Adéyínká for anything mi ò dẹ̀ lè wọnú ọ́fíìsì yan lọ kí n gbéjà lọ bá níbẹ̀ it will be wrong of me I trespass if I'm arrested there anything can happen because èmi ni mo lọ gbéjà lọ bá nínú ilé ẹ̀ o ò gbọ́dọ̀ gbéjà lọ báyàn nínú ilé yàn tábàjọ pàdé lójú títì is another thing ẹ̀yin lẹ́yìn ò ní wisdom. wọ́n ní mo lọ síbẹ̀ wọ́n ní bí mo ṣe kúrò ń bẹ̀ so nǹkan tó kọ sórí péèjì ẹ ṣe mo pé mi ò dẹ lóhùn látijọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ní tí mo máa dẹ lóhùn ní ara àwọn points tó fi accuse mi pé mo betray yín I betrayed nobody I went to that parish to go and challenge him pé o sọ pé tó bá rí mi o máa ṣá mi o máa pa mi o máa jẹ mi o máa sun mi o máa ṣe kinní kan tèmi bá tó bẹ́ẹ̀ kémi máa bọ̀ nàìjíríà mo de sọ fún ẹ pé ilé bàbá ọmọ kì í bọ ọmọ mo wà ní nàìjíríà not only pe mo wà ní nàìjíríà mo wà ní state ẹ not only pe mo wà ni state ẹ mo wà ní very close by And I dare walk into your office, to his office. That was what I went there to do. So, I'm not a traitor. And I have no reason to lie. I betrayed nobody. He challenged me. And I went to show him that here I am do your worst. So before you call somebody a traitor, it must be more than that because you all know what I was going through, the attack I was going through. So for you to post it on your wall that I betrayed all of you, I went behind all of you, to go and apologize, pleading, begging Adeyinka its an insult upon my person. I went to, I went straight to the dungeon to go and challenge the so-called lion. And I came out triumphantly. That makes the two points out of three or four accusation that you accused me of. Èyí tó sọ tó my my ẹ̀gbọ́n tí mò ń pè ní ẹ̀gbọ́n mi pé whatever whatever to ṣe kíní kan tó that is between both of you. Because te nígbà tẹjọ́ ṣe tẹjọ́ te tẹjọ́ send owó síra yín did you tell us in the forum? You did it. ṣé wọ́n sọ pé wọ́n ń bá ẹni tẹ́mi pè lẹ́gbọ́n mi ìwọ ń bá wọn sọ̀rọ̀ ní London you didn't and you cannot spoil his name. When I'm for somebody, I'm for that person 100%. When I'm with you, I'm with you. 100%. And I will stand with you. Until tó bá sọ fún mi pé ẹni tí ò ṣe bá rìn yẹn. goodbye. You ò kì í I can still come back and say hello but arm's length so ẹni tó sọ pé ẹ̀gbọ́n mi ṣé a ẹ̀gbọ́n So sọ me, mi pé won't contact ye. when you were contacting each other we were all in the same forum did you mention it to anybody no you are a liar and hypocrites and I don't want to know. I I I got very very mad at him for contacting you. We were all in the forum for contacting you behind us. They don't shake ẹ̀ To o sọ nígbà wa wá kú tó di kodi kalu ti wa lọ́sìn Lo wa sọ pé ṣẹ́gbọ́n mi sọ fún ẹ̀gbọ́n mi sọ fún mi pé ẹ̀ òun kọ́ńtàtì ẹ̀ òun ṣe kinní kan òun ṣe kinní kan I don't give a fuck kan tó bá jọ wà láàrin jọ wà láàrin yìí nìyẹn gbogbo fọ́rùn mi tó wà lórí whatsapp mo máa ń sọ a wá síbí eléyìí prayer là ń ṣe ń bì báyìí eléyìí ọjà là ń tà ń bẹ̀ eléyìí fún kínní fún tó bá fẹ́ rẹ́rìn àrìn tàkìtì à ń kó current affairs tó bá ti doro lokolobo mi ò fẹ́ mọ̀ i don't want to know don't, don't tell me but you, if you feel i should know fine we, we sit down we, we open a chat room we discuss it but nǹkan tó ti ṣẹlẹ̀ years back you think you can use it to dent my name or dirty my brother wà lọ gbé yẹn sórí wọ́ọ̀lẹ̀ shame on you. God bless you all. I love you all with the love of Christ. See you very soon. I remain your host, Oluwatoyin. Obatule Darlington, aka Olomo Plenty. Lady Evangelist, the only evangelist that has no frontier. Ojú wa arire, Eti wa agbare. ọwọ́ wa agbare mu Aba wa dale o. A sì fẹ́ lọ gbára lélẹ̀, àní tójú ọdójúkó, àní ti bí ẹ jẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní wọlé tó wà wá lábẹ́ bó ti kó le tó ní kò ní le mọ́ wa. tomorrow we are yeah thank you lord tomorrow we are going to have a chit chat in the afternoon we need to educate ourselves on how to handle the situation in nigeria That's where we all enjoy the situation in a positive way and destroy all the mechanism of Satan. Hallelujah. God bless you. I love you. Today is 28th of February 2024. It's remaining just few hours. Ah, we're already there for the month of February to end. ẹkún òṣè ìbànújẹ́ àléèbá àfàtó ìkáwọ́ mórí fẹsẹ̀ janlẹ̀ ara ríro orí fífọ́ àìsàn gbogbo ẹ̀ pátápátá ó ti bóṣù yìí lọ ó ti bá wọlé tàbá máa wọnú oṣù kẹta a máa tayọ ni ọlá títóbi ọlọ́run ọlá ẹyọ tí à ń pín gbowó tá a mọ̀ sí olódùmarè elédùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ ìmísí àwa ènìyàn tó ń gbénu wa tá a fi ń sọ̀rọ̀ ọba tó ní kí eyín kó wà ní kókó padé mọ́ ahọ́ kí ẹ̀rẹ̀kẹ́ awọ tó wà ń bẹ̀ kó wá jọ̀gá lórí gbogbo wọn èmi àti ká máa jọ̀gá lórí àwọn ọ̀tá wa God bless you I love you all thank you thank you and thank you. Please check my YouTube. Subscribe there. Eh? You know you, you don't visit my my my YouTube. Olomo Plenty is the name. Subscribe. I have so many updates there. Share, leave your comments, and uh, like, share, share, share. The same thing here. Share, share, share. Leave your comments. But in reasonable comments. A comment that you will receive love from me. Not that I will curse you on my knees. Ìhòhò ni máa ń ṣépè gbogbo ẹni tó bá ṣépè sórí program mi. Ìhòhò ni ìbíǹbí. Bẹ́ẹ̀ ni, torí wọ́n tó wá síbẹ̀ tó wá ṣẹ́ ìpè, o ò lè sọ mi pé kémi náà kí n fún ẹ ládùúrà o. Ẹ ẹ ká jẹ́ kó rẹwà kó Bethel dreams in the mighty name of Jesus. Dream of me, eh? Dream of me. So, ẹjọ́, eh, dáwọ́ ìgbàre ire ọkàn tó mọ̀rẹ́ olúwa. Olúwa tó ń bùkún ni kò mọ àwọn ọmọdé, kò mọ àgbàlagbà. Ronú rẹ̀ òye ọ̀rẹ́ tí kan ní ìkọsẹ̀ ẹ̀jẹ̀ bá wa dáwọ́ gbà ó ní kẹ́ fi fọ́lùwà èlùkìnní àlùwà ọba mímọ́ ìsírẹ́lì wá bùkún wá. Àmín. I love you. Hehehehe <laughs> <laughs> Ṣowọlé, we need to talk, eh? Please, darling. We need to talk on WhatsApp. Okay? Love you. I, I'm still using the same number. Okay? I love you all. Gbogbo yín pátápátá. God bless you. Ká sùn láyọ̀, ká jí Oh, da biki ma ila máa I'm not going, no mo kàn fẹ́ ọ̀fù kìíní ni o that night that night daddy that night mommy ẹ ẹ ẹ ó dàbí kí n máa yìí lọ nídìí àwọn tèmi ò fẹ́ wọn ò fẹ́ mover ní ìṣó I love you all I love you all I love you mommy mommy animasha o I love you ma thanks a lot bíjọ mi mo ṣe rí rèé tá a bá parí sáfíìsì bó ojú á máa ro wá láti máa same here sir Òkítọ́láni Ìdòwú ah Ìdòwú ògbó àbíkèrèlé tí tó bá ń sùn lọ a sì máa Asi ma bá ń sùn lọ a sì máa lọ́lá tó mole mole mole mole mole. sì máa bí mọ̀lémọ̀lémọ̀lémọ̀lémọ̀lémọ̀lémọ̀lémọ̀ God bless you Ademini. wù adémini ọmọládémi Adekoya. god bless you i love you daniel lamidi god bless you ah lamidi lamidi lamidi lamidi ah yé mo ti gbàgbé mo ti gbàgbé mo ṣe máa ń fi orin yẹn bú yeah where i'm from a muslim background so mo ti gbàgbé mo ṣe máa ń fi lamidi lamidi eh no alamu alamu nìyẹn àlàmúni àlàmúlà kọ pààrà yé ojoogun ẹkọ kò yó kẹkẹ I love you all thank you God bless you. Mm -hmm.